Yeah. nǹkan kò sí ní o. ẹ ṣọlá aláburúkú kan ni mo la àlá yẹn n tó jọ mí lójú ni pé mo jí mo tàn nígbà tí mo máa padà sórí bẹ́ẹ̀dì inú agbami aláìní mo tún kọ́ sí ó wá jẹ́ àlá tó bá àyàn lẹ́rù gidi àti ìgbà yẹn báyìí mo ti mú fóònù tí mo ti bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà ìwà àtọkọ ẹ̀ fóònù tí ẹ sọ fún mi pé not reachable tọkọ ẹ ní switched off mo pè títí tí mo fi gbéra tí mo fi ń bọ̀ ni. ẹ o màmá àlàáfíà la wà kò sí nǹkan kan rárá. gbọ́sọ̀lá kò sí nǹkan tó ṣe wá. ẹlẹ́dàá mi ṣàlùyẹ ṣàlùyẹ nítorí ẹ̀ má jẹ́ ìdààmú lórí ọmọ. ẹ wá lọ jókòó. nígbà tí mo ti bá yín láyọ̀ àtàlàfẹ́ jẹ́ kémi máa lọ. Ah, ah, láéláé tẹ́tí débi ṣọlá mi ò mú nǹkan kan dání ṣe mo ṣe wá nìyí. ẹ má wọrí gbogbo nǹkan ló wà nílẹ̀ ṣe bíbí kẹ́ ń lára bó lẹ̀ ń lọ tó bá dìrọ̀lẹ́ sunday máa lọlé bóyá ẹ lọ jókòó. Ah, ah. ọlọ́run la ìwé ló bá mi mú un wá ẹ jókòó. ẹ jókòó. àmín. ẹ jẹ́ kí n lọ bá yín ṣe breakfast yín. àmín. kò sí nǹkan kan lákọ̀ọ́ náà wà. Oh, yá kúnlé. sempre com alcoólatra interdimensional. Momento. mo ní oúnjẹ yín ti rẹ́dì ni mà. ilẹ̀ tí wọ́n rẹ̀. Ah, ilẹ̀ tí wọ́n. fún bá ti jí mi. mi ì fẹ́ dárun mọ́ yín lójú ni mà. you ẹ bọ́lẹ̀ bẹ́yẹ ah! kí ló ṣe wọ́n lọ́jọ́ báyìí. ara wọn ò yá ń gbé wọn lọ sọ́spítù. ara wọn ò le. ọlọ́pàá ń gbọ́mọ mi lọ sọ́spítù. ẹ o yá ẹgẹ bíbélì come out get out. ọmọ mi là ń gbé lọ sọ́spítù. ọmọ yín bá wo àti ọ̀rọ̀ yín ti wọn. ọ̀rọ̀ yín takora wọn ẹ̀yin ní ọmọ mi ní ẹ̀yin ní ọkọ mi ní ọ̀rọ̀ yín takora wọn. Ah! ẹ má lọ mi sí yàn nù ẹ̀ mi complete original officer if anybody fumble i blow head yes ẹ ti gbọ́ mi kí ló ṣe ọkùnrin lójú báyìí ni mo béèrè. àṣà ni àṣà ló ṣà lójú. àṣà táwọn lójú jẹ ọdẹ ni wọn ni. kò sọdẹ inú ilé làṣà ti wá bá tó ṣà lójúlẹ tí iṣu ṣàánú mi ká máa lọ ẹ. ẹ dúró ẹ jọ ṣé wọn rántí pé iná tí àwọn ọlọ́dẹ máa ń tàn sí orí yẹn lọ sí oko ọdẹ ni àbí báwo. àní kò lọ sí ọdẹ kò kì í ṣọdẹ àṣà wa bà nínú ilé ṣe bọ́mọ yorùbá ni ẹ. ẹ wo ọ́fíìsà this is between life and death ẹ ẹ ká máa lọ. ẹ lè lọ ọ̀rọ̀ yìí ti takora wọn ọ̀rọ̀ yìí takora wọn ṣé àwọn kò takora wọn ẹ̀yin ọmọ yìí ọkẹ tọ́sà jọ sẹ wá wẹni tó wà ní òyà lọ sọsipítù ni. wọn lọ sọ pé ṣàṣà ló ṣàwọn lójú ẹni tí kò bá ṣe nílò ẹ. ìhájì ọfíìsà orí hàn tó rí báyìí kọ́lọ́ gbé lọ sọ́sítà ó dẹ̀ tún dá wọn dúró. ọ̀rọ̀ wọn ń takora wọn ní sa. ẹ máa ń jẹ́ kọ́sà ọlọ́pàá lẹ́nu náà jẹ́ kọ́ máa lọ náà. ah madam ẹ wọlé yẹ kẹ́ máa lọ ẹ má bínú jàre madam. fọkàn balẹ̀ lágbára ọlọ́run kò ní sí wàhálà. òkú lè sàn omi ara ẹ̀ là ń kọjá ẹ̀jẹ̀ ara ẹ̀ là ń kọjá ọmọ mi ò gbọdọ̀ dògún torí pé rẹ sọ wípé jésù ìgbàlà wa òkú fún wa torí káwa bá lè wà láàyè olú ọba mi dáwọlé kúlò ó yá dáwọlé kúlẹ̀ kún ní ó yá gbọ́rọ̀ lọ́rùn ó yá ò gbọ́dọ̀ kú o torí pé wọn kì í ṣe òkú ò ní kú alààyè ni wọ́n ṣe lórúkọ jésù olú àṣàlùfẹ́ olú àṣàlùfẹ́ kúnlẹ̀ o. Ah, Túndé bá mi sọ̀rọ̀ kí n tiẹ̀ mọ bá rẹ tún ti ń ṣe é. Kúnlé bára ìṣẹ̀dá mi wàá gbádùn. mami ẹ kú tọ́jú mà. nurse. ohun yìí ni mo gbọ́ ní reception máa jẹ́ kí n wọlé. ṣé wọn tí wàá sọ fún yín ni mà. pé kí ni. lágbára ọlọ́run àwọn tó kù àdìrún dìgbà fún yín ẹ dẹ̀ ní látẹ̀yìn kú mọ́ ẹ̀yin náà lè máa jèrè àwọn ọmọ tó kù ọlọ́run wa pa yín lẹ́rìn ayọ̀ sisi nurse ìjọ̀wọ́ kí ni ìtumọ̀ gbogbo àdúrà tó ń ṣe yẹn torí kò yé mi. mọ́mí ẹ máa take heart ni òkú lẹni tẹ́ ń bá sọ̀rọ̀. kí ni wọ́n ti kú. kọ́kọ́kọ́kọ́ ṣe kó ló ń gbọ́dọ̀ mọ́ lọ́dọ̀ mọ́ ní mọ̀ pọ̀ oògùn adékúnlé. Kúnlé. Kúnlé. Kúnlé. Ah. Ah. Kúnlé ọ̀bẹ yìí mi jẹ́ lò òyìn mi jẹ́ kò dẹ̀ sọ mí lórúkọ Kúnlé Kúnlé. ẹ ra mọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ yan mọ̀ um, um, Mr. Kúnlé àwa um, gbìyànjú best wa lórí wọn ṣùgbọ́n ṣe mọ̀ pé Ọlọ́run ló ní everybody so at lost one. ọkọ mi ti kú. Ah! mo dárò kúrẹ́ mi tún ní láṣọ ní gbangba. àmì ìbàdí kúrẹ́ lè mọ ṣe sí mi. mo dára mo dára mo dára o. ọ̀rẹ́ èèyàn méjì kúrẹ́ ti sọ́dọ̀ èèyàn kan. mo ṣe sí i. kúrẹ́ ìdọ́jẹ́ kúrẹ́ yóò dáa lọ́jọ́ yóò dáa. tẹ máa sọ wípé ẹ jẹun ẹ látàárọ̀ ṣé bí wọn náà ló ṣe ògì fún mi láàárọ̀ ìtì mo mọ pẹ̀lú àkàrà ẹ ebi ò pa mí inú mi ṣì kún mo ti yó. mo mi ṣé bókì tẹ mu ẹrù mi náà mu lẹ́yìn ìgbà mo ti jẹun lẹ́ẹ̀mejì ẹ̀yin ò tí ì jẹ ní tèmi lórí ògì yìí náà ebi á ti máa pa yín ẹ wọn mi ò yẹ dìde wá lọ jẹun jọ. Bíọ́lá ṣóúnjẹ ni mo wá ń jẹ ní ayé mi ni ebi ò pa mí o. ẹ e, e, e, take it easy ẹ má tún máa ké e ṣe yí ṣe yí please come. ok nígbà yẹn bí a lè tà lẹ. báwo ni mo mi mo sẹ́ẹ̀tẹ́gùn tí kankan wá jẹun wọ́n lè bèrè tó kà wọ́n. kọ́lá máa pẹ̀lẹ́ ta. Mami kí ló ṣe? Kò sí kankan. Ebi ò kó pa mí ní. Mo ń rí pẹ̀lú ẹkún tẹ̀ ń sun látìgbà tí ẹ ti wà ń bí ẹ̀sìn. Mo rí bí wípé ẹ ò nífẹ̀ẹ́ sí Bíọ́lá. Ah, ah. Ṣé mò ń lọ tọ́jú mi látìgbà tí mo ti wà ń bí? Kò ṣe mí o. Kò ṣe mí rárá bí mo ṣe rí ni àbíkẹ́ má nífẹ̀ẹ́ sí àwa méjèèjì pé wà lọ́dọ̀ wa torí mi mọ nǹkan tó fa ẹkún. ẹ ṣe kankan fún mi kẹ má bàa máa sun ẹkún tẹ̀ ń sun iná ni ẹ tún wá débi ń sìn ẹ ò jẹun ẹ ń ké kí lẹ fẹ́ ká ṣe. ebi ò pa mí ṣe yìí mo ń béèrè pé ṣé mi ò fẹ́ràn ìyàwó ẹ̀ ni iṣẹ́ iṣẹ́ mi ni ṣé mi tó yẹ kó sọ̀rọ̀ sí ni ẹbí tó yẹ kó sọ̀rọ̀ sí ò sọ̀rọ̀ sí ṣé wà ní kúnlẹ́wù fún mi ṣe yìí kúnlé dẹ̀ sọ mí lórúkọ àbúrò pé kúnlé ti bà mí lórúkọ jẹ́ ó ti sọ mí lórúkọ ó ti sọ mí dájẹ́ ọlọ́run gba bọ̀dá kúnlé lọ́wọ́ wa ǹjẹ́ mo kò tún ṣe orí ńlá kan fún yín ó fún yín lọ́mọ mi àbí Bíọ́lá ta ni ìyá ẹ̀ ta ni mọ́mí ẹ̀. mọ́mí náà ni hmm? àbíṣe mi ò lẹ́nu kọ̀ọ̀kan àfẹ́yìn. Bíọ́lá oúnjẹ ta ni ó ṣe oúnjẹ oúnjẹ wọn àbí ta ló ṣe ní ìsìn ló ti rẹ́dì. oúnjẹ tiwọn nìkan ni báwo lè fẹ́ kàn jẹ. lọ ṣe oúnjẹ mi àti mọ́mọ́ ìpapọ̀ kájọ jẹun báwo lè fẹ́ kàn jẹ. ok dàmú ti gbọ́ ó yá ó yá lẹ́sùn. ṣé ibi ò pa mí báyìí kí wá dé máa jẹ jẹ bàlújẹ. mọ̀mí títí. Yeah. ò bàjẹ́ gbọ́ ìwọ kan bàjẹ́ o ò dẹ̀ rẹ́ni kú ẹ sórí mo máa bá ibi ọmọ kékeré ni because mi ò ṣe ni tó lè sọ̀rọ̀ sí so ti gbọ́ wọn náà dẹ̀ mọ̀ fún ara ẹ pé tó bá ń tò ní méní méjì. èmi àti àkìsí àti ní level kan náà lọ́fíìsì àti nínú ẹgbẹ́ then àti nínú running mate àtọ̀ dúró ṣó kàwé tó mi ni ṣó rántí pé ṣó mọ qualification mi ṣá BSc ni mo ní yes èmi àti àti nínú level at all at all àbí mi mọ bó ṣe dé inú company yìí ni àbúrò ó ti wà pé mo rántí bó ṣe mú ẹ dé. <laughs> ẹ gbà mí ẹ rọra ò wọlé Ṣóyínká jọ kí ló ka gangan kí ni nǹkan tó ka ìwé mélòó ló ka tó fẹ́ torí ẹ̀ kù. ọ tó wàá fẹ́ mọ nǹkan tí mo kà jọ lọ gúgù ẹ̀. àwa ní káwí ìwọ̀n pàtó bẹ́ẹ̀ mi ṣe dé ní ilé iṣẹ́ yìí ṣé o mọ̀ pé ẹni tó mọ̀wé òun ló mọ̀wé ni wo tí o bá ṣọ́ra ṣe má gba double promotion mọ́ ẹ lára ní ọ́fíìsì yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó ra lọ kó lọ fi ara burúkú ẹ kó lọ fi balẹ̀. wo kò possible ṣó ti gbọ́ pálí tèmi òun ló ń ṣiṣẹ́ fún mi tó bá bú mi mo máa nù ẹbí ọmọ kékeré ni. wọn ò tó bẹ́ẹ̀ wá nà mí ó máa nà mí wọn ò bí bàbá tó bí ìyá láyà wọn ò bí dà. ìyá láyà ọlọ́wọ̀n bá mo máa bá ẹ wí wo màá kọ́ gbé ti ọ́fíìsì sẹ́gbẹ̀ẹ́ màá kọ́ bọ́ ògbó tí mo wọ̀ màá wá bá ẹ wí ọmọ kékeré lọ́bìnrin past mi. torí mo ti wọ blazer kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe mo jẹ́ kí wọlé let's go inside. níbo wọ́n ló wọ kókó náà wíṣẹ́. ẹ̀wọ́ tí kò sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Eh, mọ́mì mi mọ́mì. mọ́mì kí ló ṣe wọ́n. ṣe ṣe ah, oh ni mọ́mì kú ẹsẹ̀ méjì báyìí wọ́n hàn gẹ̀ẹ́sà rò kiri báyìí wọ́n wá sùn wọ́n gẹ̀ẹ́sẹ̀ sà rò kí ló ń ṣe tó ń ṣe wọ́n wọ́n báyìí kí ni ìtumọ̀ gbóra dáadáa tó ń sọ yìí. irú wọn kẹsẹ̀ sàrò ògiri. mọ́mì kẹsẹ̀ sàrò ògiri ló ṣe ń tìtorí ẹ̀ pè mí tó ń sáré pè mí. o ò rẹni tó sùn rè tó jarunpa àbí tó kàn kẹsẹ̀ síbi tó bá wù kí wàá nìtumọ̀ tó sọ yẹn kàn sọ rí nǹkan tó ń tà láti sọ tó fi pariwo jáde pé mọ́mì ká sì sàrò gírí sọ tó ń tà láti fẹ́ sọ tó bá jẹ́ pé wọ́n jáde ń sìn wọ́n gbọ́ pé òun pariwo ń sọ wá gbọ́ pé òun sọkún nítorí àwọn ká sì sàrò gírí kí ló fẹ́ kán máa sọ. kí ló ń tà láti sọ àìmọye ìgbà kọ́lé wọ̀ gbogbo fúnra rẹ̀ ló máa sọ fún mi pé kí ló fàtẹ́ máa fi kọrí sálẹ̀ torí mi ní láìkẹ́ gbà mí láti máa kọrí sálẹ̀ tí wọ́n fẹ́ sùn bọ̀dà kúnlé tó kù wọ́n máa kásẹ̀ sórí àgbèrè. bó ṣe gun àwọn nìyẹn bó bá ṣe wo olúkálùkù ló ṣe lè sùn ìwọ náà ń jarun pa náà bó ṣe wù ẹ́ ló ṣe ń jarun pa tiẹ̀ kí ló wá ṣẹlẹ̀. mi ò nífẹ̀ẹ́ sí nǹkan tó sọ and má ever sọmọ o má ever sọmọ o. kí ìwọ gan wà ló yàrá wọn kó o ní yàrá tiẹ̀ ni kí ló wá bẹ́ẹ̀ tó fi ń rí pé wọ́n kà sẹ̀sà rò kiri káàkiri kí ni tiẹ̀ wọ́n jọ ọmọdé wọ́n jẹ́ bébì tiwọn. ẹ gbọ́. ojú yìí rèé ó lágbára ojú yìí rèé kan láti tún apá kókó ní ti miss kókó ṣẹlẹ̀ kókó náà wà. miss gbogbo èmi gan ti miss gbogbo ìdí rèé tí mo fi ní kí n yọjú sí ẹ. <laughs> ibùdó wà látijọ́ ìtòlọ́lọ́. sori miss tèmi náà miss yẹn ló jẹ́ kí n yọjú sí wọ pé kí n wá rí tó ní mo ní surprise package kan fún gbogbo ẹbí pátápátá. mo mọ pé ẹ̀gbọ́n tí mo ní ọ smart gan-an dẹ̀ mọ nǹkan tí wọ́n ṣe bó ṣe torí surprise package tẹ ní fún gbogbo ẹbí ǹsìn wọn lè ṣe dẹbí nù. nígbà tí ìwọ bá tiẹ̀ ti wá rí surprise package mi yẹn wàá rí pé inú gbogbo ẹbí náà máa dùn sí kí gbogbo ẹbí wa tó rí ìwọ ni mo fẹ́ kó rí. kí ni nǹkan yẹn. ìwọ máa wọ̀ ni ṣàjẹ́ kájọ débẹ̀. ó dẹ̀ ibo ló wà. jẹ́ àjọ débẹ̀ tó sí ni. ẹni ṣòwò ọ̀dẹ́gbọ́n kó dá o ọlọ́run kó dá rárá rárá. Yeah. ẹ̀gbọ́n ibi ìdá gan kí ló ń ṣẹlẹ̀. <laughs> ibi tó bá lè náà là ń bọ́ ọmọ ọkùnrin ṣe ṣàtẹ̀lé mi ká lọ àti fẹ́ẹ́ débẹ̀ lálọ́. <laughs> dúró ṣé ìṣe májíìkì ni kí ni tó mọ gbélé. ṣé torí aṣọ tó wà lọ́rùn yìí mi ò ṣe magic ṣòro aṣọ tá a wọ̀ tẹ́lẹ̀ yìí a lè wọ́ débi tá a lọ aṣọ tá a gbọ́dọ̀ wọ̀ débẹ̀ rẹ̀ ibo là ń lọ. ṣé àti fẹ́ẹ̀ débẹ̀ jẹ́ a lọ. kí là ṣe ń bí ṣe ibi tá à ń bọ̀ ni ọlọ́wọ́ ní jẹ́ èmi ò ní bá wọn kú ikú kíkú kan. ṣé o mọ̀ pé gbogbo ilẹ̀ sọ pé ẹ ti miss mi bí ẹ ṣe wá miss mi yẹn ó ti yẹ kí màá mi kọ́ miss wọn náà àtìyàwó àtàwọn ọmọ yẹn kí wọ́n miss ẹ àjọ ń lọ ni. ní agbára ọlọ́run kò sí anybody tó máa miss èmi èmi ò ní bá yín wọ bíi láíláí mi ní bá yín wọ bẹ̀ lẹ́mi. àjọmọdé ẹgbọn àjẹlẹ alajẹlẹ ẹfí mi sẹ àjọ lórí ẹfí mi sẹ àjọ lórí ẹfí mi sẹ àjọ lórí. eléyìí nìkan ló fẹ́ fẹ́. ìdíkùn méjèèjì three thousand lówó mi. torí pé fẹ́ṣẹ̀ mi lọ́wọ́ ni o ọjọ́ mi tó bá ti fẹ́ ra three thousand naira lèmi ń ta sí mi o. ẹ ṣe o a tún máa rí sí yín o. ẹ kú ìjókòó màmá. èwo lẹ ti rí mú o. ìyáálé mi ṣé kí n má parọ́ tán yìí gbogbo aṣọ tó wà báyìí pátápátá gbogbo wọn ni wọ́n náà yìí but ó ní mẹ́ta kan tí mo ń target ń bẹ̀ mò ń bọ̀. ó ti ẹ̀ dá a jẹ́ kí n máa ti dà lẹ́nu nìyẹn. o ẹ parọ́ ta ló fẹ́ fún yín lówó so màmá sanwó aṣọ tí mara nu ṣọ́ọ̀bù ìyáálé mi kò possible. tí bá ń ta ní iye kan tẹ́lẹ̀ lẹ́yìn kí n tún dọ́bù ẹ̀. ẹ jẹ́ pé bàbá ọkọ mi kó ya ètè sẹ́ǹdì owó sí mi. mo ń bọ̀ màá tilẹ̀ wá fẹ́ báyìí lẹ́yìn kó kìí sẹ́wọ́n jàmàlà. ọmọ yín náà ló pè é. hello darling. hello dear. ń bọ́lọ̀ wá. mo wà ní ṣọ́ọ̀bù ìyálé mi. a ní ká wá bá wọn ṣeré ni even mọ́mì gan wà ń bí. ẹ̀ẹ́ mọ́mì wà bẹ́ẹ̀. ẹ eh, wọ́n wà òkè. Okay ah okay, come come mi gbé fún ìyá tèmi. ok hold on fún wọn ẹ gbà. bàbá ọkọ mi. hello <laughs> ìyàwó wa ò bá òde kọ ẹ pẹ̀lẹ́ máa <laughs> àwọn ọmọ ń kọ́. àlàáfíà lẹwà o ajé ń bugbá jẹ. olùwàṣẹ àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́ọ̀ iṣẹ́ lọ. ó dáa ẹ ṣe gan sa kẹ́ni nice day ẹ hold on. <laughs> báwo ni ṣé bàbá mọ́mí náà sọ̀rọ̀ ok hold on. ẹnu kọ mi ṣàlàáfíà àlàáfíà lèmi náà wà olúwa ṣeun irú ayọ̀ ni màá má gbọ́ sí gbogbo yín láṣẹ Èdùmàrè. àmín nǹkan ò ní ṣe kankan nínú yín fún mi mọ́ lágbára ọlọ́run. àmín. ó ṣe bàbá mi kò máa yá ṣe o. ọ̀dọ̀ ẹ̀gbọ́n lẹ lè lọ ẹ̀ lè wá sọ́dọ̀ wa àbí. òjò owú ni ẹ́ <laughs> ó dáa mo ti gbọ́ mo ti gbọ́. <laughs> àmín àmín àmín <laughs> ṣẹ̀ṣẹ̀ wà òkè ẹ bá gbé fún ìyá yìí. Hello, love ẹ ló máa ìgbà wọlé fẹ́ kúrò mẹ́ o ah, tẹ́ bá ti kúrò mbẹ́ ẹ ṣáà bá wa lọ sọ́dọ̀ dry cleaner kẹ́ bá gbà ṣọ́bọ̀. o ok kò sí problem tí a bá ti ń lọ sí máa yá mi máa gbà. ok love you dear. bye. ah. mọ́mí àgbẹ̀ máa lọ. kí ló dé. Oh ìyálé mi ọkọ mi ló sọ fún mi sí pé tá a bá ti ń bọ̀ kí n gba aṣọ wá fáwọn. ẹ good bọ ẹ tí lè lọ nsìn. Ah, ah, ẹ má wọrí mo á bá ń ṣeré ń gbà mí ṣé ti gbọ́. aṣọ yín ń kọ́ ẹ̀ kó mọ̀ ni. Ah, kí ẹ tó sọ fún mi máa kó dání tẹ́lẹ̀. ẹ ètè kó tẹ́lẹ̀ mi gan retí transfer látọ̀dọ̀ bàbá ọkọ mi. bíṣọ̀bù yà lẹ́bi. Kàìsọ́lá ẹ báwo ni àfà báwo ni ṣe ṣe wà pa. ṣé kò wà stressful tara sir. èmi náà rojú ẹ bẹ́ẹ̀ anyway lẹ́tà tí àwọn monument ní kí n fún ẹ lélẹ̀ gbà lọ́wọ́ mi. Ah. Eh, ọ̀gá kí ló wà ń bẹ̀ sà. Ah, kí ló wà ń bẹ̀ kí ló fẹ́ mọ̀ kó wà ń bẹ̀ ìwọ náà ní kí n fún ìwọ́dẹ̀ náà address ah, ẹ ṣàjọ wà ní management meeting ó yẹ kí ọmọ ọkọ tó wà ń bẹ̀. ẹbí ọmọ nǹkan tó wà ń bẹ̀ o. ṣe yẹ lẹ́nu ìdílé. ọ̀gá sáà kìlẹ̀tà lẹ mú wá sọ́fíìsì mi lẹ́ẹ̀kan ìwọ náà ti tú ó ti kà á anyway ìgbà tẹ́yìn méjèèjì dẹ̀ ti mọ̀ pé sack letter ni <laughs> so that is just it o so èmi ò mọ ohun tèmi dẹ̀ lè ṣe nípa ẹ̀. ọ̀gá sack letter ó dẹ̀ ń bí látẹ̀kọ́ pé kí ló wà bẹ́ẹ̀ ẹ sọ fún mi bá ṣe jọ close door. pé ni so <laughs> anyway nǹkan tèmi kọ̀ mọ̀ ni pé èmi náà mi gbọ́dọ̀ má bá yín sòdodo ọ̀rọ̀ mi mọ́rú ìjà tẹ́ máa ma jà nínú ọ́fíìsì tó máa lè débi pé ẹ̀kan máa keep àwọn customer ransom tó ń dúró lójú àwọn customer tí ẹ̀ jẹ́ kí wọ́n bá wa dòwò pọ̀ so bad sẹ́rù wa yẹn ò dáa so ẹ̀yin náà ẹ lọ ẹ lọ checkmate ara yín so èmi ò mọ nǹkan tèmi dẹ̀ lè so that is just it. ẹ̀yin atẹnita tó ń jà ti parí ìjà wa ti pẹ́ àjàmọ́. ẹ ti parí ìjà yín ti pẹ́. ọ̀gá mo mọ̀ pé wà ní mítì yẹn pé kẹ́kọ̀ọ́ sàn irú lẹ́tà yìí fún wa. ìgbà tí mr ṣèyí tó yẹ kẹ́ ẹ bẹ̀ẹ́ kó ti bá yín parí ọ̀rọ̀ yìí kó tó délẹ̀ fún yẹn tẹ́ ẹ̀ ti lè rí bẹ́ẹ̀ tí Mr. Seyi dẹ̀ ti lè jẹ́ kí ọ̀rọ̀ yìí dé ọ̀dọ̀ àwọn tó tún ju àwa lọ so I have nothing to do so anyway my own advice is this mo fẹ́ kẹ́ comply pẹ̀lú nǹkan tó wà nínú lẹ́tà yín yẹn for now so bóyá kẹ̀sì máa lọ ná so later sèmi náà máa gbé àwọn ìgbésẹ̀ kan lábẹ́lẹ̀ tó bá ṣe ṣe tó bá lè pè yín padà don't worry I will try my best. so adé rí àwọn èèyàn tó bá yẹ kí a rí. so that just yes. ẹnu ẹ̀ wọlé sọ bẹ́ẹ̀. Ah, so I have nothing to ọlọmọ wà jẹ́ kí n bó lórí burúkú ẹni táyé ẹ ti bàjẹ́ tí ò ní dáa fún tó ẹ pé wọ́n ṣì ń bọ́ lé ni ọlọ́mọ má jẹ́ kí n bá dòwò pọ̀. ee ọlọ́run máa ṣàánú mi o ee àbí kí ló dé náà àwọn wèrè tó jẹ́ pé ọlọ́mọ yẹn kí wọ́n máa wọ wèrè àwọn olórí burúkú àwọn tí nǹkan mi ti ń ṣe wọ́n kí wọ́n máa wọ máa máa máa máa wọn ṣiṣẹ́ papọ̀ ee wò lóhùn. ọlọ́run máa kó bí báyìí ló wà ìwọ ọmọ bídèmí kí ló ṣe ẹ kí ló dé tó òkè torí ọlọ́run. mọ́mi ẹ̀ ń bí lọ́wọ́ mi pé kí ló dé tí mi ò sùn ẹ jọ̀ọ́ irú oorun wo ló máa kun ojú mi mo gbé ọ̀rọ̀ tó heavy tó yẹn wá bá yín pé wọ́n fún mi ní sáàkìlẹ̀ tàbí iṣẹ́ so the only thing tẹ́ máa sọ fún mi ni pé kí ló dé tí mi ò sùn yes tẹ́kùn mo mọ̀ pé ní resolution sí problem mi ni mi ò ní wá síbí báyìí àtúndó ń lè mí. <laughs> torí ọlọ́run ó dá dúró wọ́n fún ẹ ní sack letter ó sùn ṣé orí bíbẹ́ lòògùn orí fífọ́ ni torí ọlọ́run mo bí ẹ léèrè ṣé o rí jẹ́ ń sọ fún ẹ èmi ni mo bí ẹ tó bá rẹ́ nígbà ẹ nímọ̀ràn èmi máa sọ tọ̀rọ̀ fún ẹ ṣó ti yẹ tó bá yẹ pé orí ẹ bá pé bẹ́ẹ̀ ni torí ẹ pé o ò ní lọ síbi iṣẹ́ kó o máa lọ jà ah àìmọye àwọn èèyàn ló wà ń ta ń bẹ̀ yẹn tí wọ́n wáṣẹ́ kiri tí wọ́n rí ìwọ̀n oríṣẹ́ gidi o tún lọ ń jà ń biṣẹ́ ẹ jáde bíi wípé kọ́sọ́mà ń bínú lọ sórí eléyà jẹ́kọ̀ọ́ fún ẹ bóyá tó bá ríṣẹ́ míì tó ti yẹ wàá mọ ọmọṣẹ́ ń wùwà ń biṣẹ́. mọ́mí lédi yẹn frustrate mi ni tẹ́ bá wà ń bẹ̀ ni màá sọ nǹkan tẹ́ ń sọ yìí òun ló yẹ kí misbehave ń jọ yẹn. àmọ̀ràn tẹ́mi máa fún ẹ rèé tó bá di ní ọ̀la tó ti yé tílẹ̀ bá mọ́ kó lọ bá ọ̀gá ẹ̀ kó lọ bẹ̀ẹ́ ọ̀gá mi ẹ̀ ṣàánú mi o èṣù ló tì mí o mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o ó máa gbọ́ ọ. mo mi ṣe ẹni máa ń pa mí lẹ́rìn-ín gbà mí ó dàbí pé ẹ mọ orí èèyàn tó mi yà tẹ bá mọ orí èèyàn tó yà ẹni sọ pé kí n lọ bá máa yẹn strict kọjá nǹkan tẹ̀ ń sọ as for me mi ò lè lọ bá o. <laughs> ó street kò street ṣe bí èèyàn ni kò ṣàǹṣọ lọ́hùn-ún ó máa gbọ́. ẹ wẹ́ẹ́ ká sọ nǹkan mi mi ò lè lọ. ó dáa ó lọ o ó lọ nìṣó nù ilé. mọ́mí bẹ́ẹ̀ nìṣó òun ò kún mi. àìrọ ah, olójú ò lè lajú ẹ̀ lẹ́bàá yìí kí tálùbọ̀ kó wọ̀ lóoru ọ̀gànjọ́ làwà yìí nìṣó nù ilé. ẹwẹ́ nìṣó máa fà mí ẹ lọ. judgment tẹ fún wa yẹn ti pọ̀ jù lórí pé àpọ̀jà lọ fèsì ọ̀gá tẹ bá dẹ̀ wò dáadáa máa ń pè mí kí n ṣe oníjọ̀gbìn yẹn but ó frustrate mi gánjọ́ yẹn ni ó bú mi débi pé ebú ni òtẹ̀ tó wá dùn mí. ṣe ló dìde tó fẹ́ gbá mi létí mo àwọ̀ pé tí n bá tí n bá tí n bá fast tó ó máa ó máa jẹ lọ òun ló yẹ kémi náà fọ èyí tí ẹ̀ ń jọ yẹn ọ̀gá tẹ́ bá lọ bèrè history nígbà tí mo wà school wọ́n fi wèrè lọ mí because mi ò ní ìrà anybody tó máa wò pé irú ọmọ kékeré yẹn ó fẹ́ máa fi shit lọ mi òun lẹ́ kí n sáré fọ etí ẹ̀ ń jọ yẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mi ò mi ò ń bínú mọ́ because iṣẹ́ ìgan ló ká mi lọ́wọ́ kò torí mo ti mo ti ń need and money must be made and ọ̀gá mi ò rò bóyá ẹ̀ṣẹ̀ ta ṣe yìí gan ó tó kẹ́ sọ pé ká má wá sọ́fíìsì yìí mọ́ ìgbà tí Mr. Sanni wà ní sit tẹwà yìí ọlọ́run tẹ́ bá mọ̀ nǹkan tí stock keeper ṣe ń gbà yẹn ó lè gidi ló jà ó jalè tó yẹ pé ó yẹ kán sáà kẹ pátápátá ni wàá ah, ọ̀gá yẹn ti nújú àánú jù wọ́n wò pé kò sí ṣẹ́ǹta and is a matured guy òun náà máa fẹ́ bọ́ any people tó bá wà lára ọ̀ǹdẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ọ̀gá ẹ̀yin ni mo bá sọ̀rọ̀. mo ń gbọ́ ẹ̀. Ah, ọ̀gá ẹ̀ gbọ́ mi. Ah, pàtì wo lóòrò kẹ́mi ò gbọ́ náà rẹ̀. Eh, gbogbo ẹ̀ náà ni torí mo rí pé ẹ fèsì. gbogbo ẹ̀ àyíṣù ọ́ ọ̀wọ̀ bóyá kí n sáré sọ ilé ìkó lè mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ ni mò ń gbọ́. sack letter tó wà lọ́wọ́ ẹ̀ ta ló sáyẹn ọ̀gá lókè ní sà. ọ̀gá lókè ló sàn yẹn báwo lọ̀gá yẹn ṣe jẹ́ sí mi. ọ̀gá náà jẹ́ sí yín sà. ẹ good tó bá tiẹ̀ gba sack letter lọ́wọ́ secretary mi ó yẹ kó mọ̀ kéèyàn kan ló rán mi tí sack letter yẹn fi dọ́wọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so má ṣàbòsí lọ sí ọ̀dọ̀ ẹni tó fún ẹ ní sack kó o lọ bẹ̀bẹ̀ ńbẹ̀. ọ̀gá mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ látòkè tí ò ní gba tíìbù yẹn kọjá and wọ́n jọ̀gá sí yín ni ẹ̀yin náà tún jọ̀gá sáwọn èèyàn kan ni mo gé ẹ̀kọ́ tó ń sọ wọn náà mo yẹ rí ẹni pé wọn kémi ní md. mi mọ̀ kó màṣírí yẹn mi mọ̀ kó mọ̀ kémi ni mo ní complain mo kàn fi èèyàn kan ibi kó máa gé ọ̀gá ni kí n máa wá report fún ẹni yẹn àbí bẹ́ẹ̀ kọ́. No sir. tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n àìtó fi jẹ́ pọ̀dọ̀ tèmi lọ wa so mo rò pé tí o bá ìlọ́pọlọ tó dẹ̀ ń ṣiṣẹ́ tó ti fi gbogbo ẹ̀ jà tán mo rò pé ibi tó yẹ kó lọ o ní ọ̀dọ̀ ọ̀gá lókè tó jẹ́ ọ̀gá tèmi yẹn láti lọ bẹ̀bẹ̀ kí ṣọ̀dọ̀ mi so please you can leave this office. ọ̀gá kúrò mi ó máa tẹ̀ respect yourself. Mm. mi ò ra lọ iṣẹ́ ọ̀ka ẹ̀ lára ọjà mi àbí. hello ṣe lè gẹ́ẹ̀sì ẹni tó buy some? Oh, it's a ẹsẹ̀ ṣì ní nọ́mbà wa ókè o ẹ wá sọ́fíìsì ni ibẹ̀ làwọn ọ̀tá ti ń bá yín sọ̀rọ̀ ibi tó ti jọ fún wa lẹ́tà náà ni <laughs> ẹ̀yin ni kẹrọra ṣáà ìyẹn ló máa fi mọ̀ pé èèyàn ju èèyàn lọ ẹsẹ̀ tún ju ẹsẹ̀ lọ tó o bá dẹ̀ ṣọ́ra ilé tó wà yẹn ló máa jù sí ẹ <laughs> ẹ kú olùdé ṣá a kàn ní ká jẹ́ kẹ́ mọ̀ pé àwa ti padà sí iṣẹ́ rẹ̀ kó dàbọ̀. ta nìyẹn kó wọlé o. Ah, ah. ọkọ mi ah, ṣé kò sí o sọ fún mi kó ń bọ̀. àtàrò ni mo ti ń pè ògbó nọ́mbà yín switch off ló ń sọ mo ṣe ní kí n máa bọ̀ ń bí ìbá fóònù mi ti kú ni ó ti kú látọjà ń ṣe ni mo kàn jù sínú àjọgbá ń bẹ̀. Eh? mi ì tiẹ̀ mọ̀gbà tí mo fẹ̀yìn lélẹ̀ torí mo ti ń wò pé tí n bá dé ilé kí n wá sí nǹkan tí n máa jẹ ni ṣé eh? ah, kò sí kí ló ṣẹlẹ̀. mọ́mí ó wà o wàláìjẹ́ ó wà gidi gan ni ǹjẹ́ mọ̀ pé ọmọ iléṣù ọmọ alákùnràn tó fi dá wa dúró lọ́fíìsì máa ǹjẹ́ mọ̀ pé ó pè mí lénìí. Ah, kí ló lóun tún fẹ́ ẹ eh, ìwọ ọmọ yìí Bídèmí ẹni títí ẹ ti jóná májò kóná mọ́ tiẹ̀ kí ló tún sọ fún ẹ pé òun fẹ́ báyìí. Ah, kó fẹ́ mẹ́wàá ó ń bú mi nì ó ní bóun sọ fún mi wípé ẹsẹ̀ ju ẹsẹ̀ lọ pé bóun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí wípé inú kọ́ńpìnì yẹn lòún wà wípé fún ọ́fíìsì òun òun lòún ti receive call yẹn wípé bóun ti sọ fún mi pé ẹsẹ̀ ju ẹsẹ̀ lọ mọ́mí iṣẹ́ sọ̀wà ju ẹsẹ̀ lọ ń sìn báyìí. mo gbà àwọn gbà padà sí ah, kí wàá la fẹ́ ṣe sí báyìí. ẹ ló mọ́ mi ṣára òkè lọ yín pẹ̀lú pé kí ni kẹ́ ṣe kí ni kẹ́ ṣe tẹ máa ń béèrè yẹn ni bẹ́ẹ̀ náà ni mo ṣe wá sọ́dọ̀ yín the last time pé wọ́n sáàkì mi o kí n gbá kan àwo kan lórí ìtẹ̀ máa sọ ni pé kí n wá lọ sùn wọ́n tún dé ní náà sìn kí ni kẹ́ tún ṣe lẹ́ máa sọ àbí. bídé mi ó ní mò ń tẹ́wọ́ pẹ́pẹ́ mò ń tẹ́wọ́ pẹ́pẹ́ ẹ ṣe nítorí pé wọ́n dá ẹ dúró ní ìsìn kí wọ́n torí ẹ̀ lọ rojọ́ fáwọn àjẹ ẹgbẹ́ mi àbí tó sọ fún mi kọ́ nìyẹn okay mummy kí ni mo reason kí ni mo gbé kílẹ̀ jù ẹ kò sí wàhálà ó jẹ́ pé kẹ máa tẹ́wọ́ kẹ máa tẹ́wọ́ the time ni ẹ má worry torí pé mò ń gbéra mi wá bá yín ni alátiṣe ló máa máa ti ṣe ààrẹ. ee bídèmí bídèmí kó owó lẹ kó owó kẹ kó owó ibi tó ti jáde ẹ mọ́mà ló ṣe nǹkan burúkú tó tó tó tó máa tó máa padà dára ẹ lẹ́bi. ó dáa kí ló wá wá ń bí ṣé torí ẹ ní ìsìn ìbá ìwọ ò ní jẹun. Okay. I've worked on it. Gbogbo ẹ̀ náà mo ti gbìyànjú tẹ́lẹ̀. Uh-huh. Ẹ kí ni Bọ́lárìn wá wá sọ? No, mo ti handle by everything for now. Ẹ wà wájú mi sìn. ah okay má worry gba ẹ má get back to ẹ okay yep. ah. traffic máa ń wà ní ọ̀nà àti délé. mo mọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀lẹ́jì tí máa ń kúrò lọ́fíìsì in time ẹ̀yin náà wo time tẹ kúrò ó yẹ kúrò late lè jẹ́ kí traffic mú yín mọ́lẹ̀. àtọ̀sẹ̀ wọ́n tún tẹ́rìbù kan ṣẹlẹ̀ sí mi lọ́fíìsì lẹ́ni. tẹ́rìbù kí ló ṣẹlẹ̀. mi ò fẹ́ gbọ́rú ẹ̀rí láyé àbí kí n ti rí. ẹ sọ̀rọ̀ fún mi. inú ọ́fíìsì ni mo wà ní àṣà wọlé bá mi bẹ́ẹ̀. àṣà mo kú mo gbóhùn dáhùn. mi ì mọ ibi tó gbà wọlé mọbi tó gbà jáde ọ̀rọ̀ ẹ̀ sú mi gan-an immediately ni mo kúrò ní ọ́fíìsì ọdún sọ̀yà ni mo wà láti gbà yẹn títí títí títí di bí mo ṣe ń bọ̀ léyìí gbogbo ìgbà tí mo fi wà lọ́dọ̀ ẹ̀ ṣe lòun náà kàn tẹ́wọ́ ó lóun ò rí irú ẹ̀ rí sọ kò yé mi ah, báwo ló ṣe ṣe báyìí pàtó kì í ṣe ọ kékeré. irú nǹkan tó tó báyìí ṣẹlẹ̀ sí inú ọ́fíìsì the next one ni pé ọ̀dọ̀ ayé ni kẹ́ máa lọ straight ṣé kò tó kù nìyẹn ni. Hey, hey. kí ni gbogbo eléyìí. ti yé mi nísinsìn ah, ṣé ẹ rántí wípé ẹ sọ fún mi the last time pé ọjọ́ kan tẹ́ fẹ́ wọnú mọ́tò yín báyìí ẹ rí ẹ lórí mọ́tò báyìí tó bà lé lórí ṣé ìyẹn mọ̀ pé the same thing kankan náà ní ìjọra wọn àbí báwo. màdì àṣebẹ́yẹ lásán nìyẹn aṣálélé ìmúdàṣà mọ̀ náà. ẹyẹ ah, lásán kí ló ń jẹ yẹn lásán àti wípé tó bá jẹ yẹn lásán gan pàápàá kí ni tiwa pẹ̀lẹ́ yẹ kí ni fámìlì mi ní kí ni kí ló ní ṣe pẹ̀lẹ́ yẹ náà sọ fún mi ẹ sọ fún mi kí ni tèmi pẹ̀lẹ́ yẹ. wọ́n ní pàǹsá òfura pàǹsá já ajá òfura ajá má jìn ẹ gbà mí kí ni fámìlì kí ni kí lẹ́bí mi ṣe pẹ̀lẹ́ yẹ kankan mi yóò understand ẹ lóun má jẹ́ kí irúgbìn aburú má jẹ́ kí rí wàhálà nu ẹbí mi ó lóun má ṣàánú mi ó ti yé mi ẹ ṣáà má o nǹkan tí màá ṣe ó ti yé mi ó ti yé mi o ẹyẹ hello ṣe lẹ́yìn tí tí máa ní pé ilẹ̀ tí báyìí kí yàn bọ́ síta kí yàn wò wò mí. láti last week tẹ́sílẹ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ah ah a kò ní àwọn programs kan ní church wa ó ní mo wọ́n attend sí for now àti wípé ariwo àṣàṣà lọ́kọ mi máa ń pa nínú ilé ẹnìjọ́ mẹ́ta mi ì dẹ̀mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìtorí ẹ̀ ni mo ṣe ní kí n tẹra mádùúrà kó tó di pé ó lọ bá bomi yọ ìdí nìyẹn tẹ́ fi rí mi. ẹ̀kúnlẹ̀ èmi fi pé bóyá kí màmá kúkú dúró síbi kan máa gbé ibi kan máa padà sọ́dọ̀ wọn mọ́ ìyàwó ọ̀rọ̀ ẹ gan máa ń pààyàn lẹ́rìn gbà mí báwo ló ṣe máa ní kí máa mi gbé bì báyìí máa mi ò lè gbé bì í yóò mọṣẹ́ tí máa mi ń ṣe wọn ò lè fi sílẹ̀ gbogbo àwọn tó dẹ̀ jọ wà níbi tó jọ wà tó jáde káàkiri iṣẹ́ nǹkan ọ̀kan yẹn máa mi ò lè fi wọ́n lẹ̀ téèyàn bá fẹ́ pa máa mi èmi gbọ́dọ̀ ní kí máa mi gbé bì báyìí à ẹ fẹ́ hà nìyẹn yàrá fi wọ́n lè jẹ́jẹ́jẹ́ kó máa wá kó máa padà máa jẹ́ kó yé wọn náà pé wàhálà tó ń ṣe yẹn ti pọ̀ jù kó máa lọ kó máa bọ̀ kó máa lọ kó kúkú dúró kó máa gbádùn ara wọn. ó ìyá màmí ní ọmọ mi mo jẹ́rìí àkúnlé kò ní gbà yàrá àfilẹ̀ bẹ́ẹ̀. ṣọlá má kó o ṣe má yọ rẹ lẹ́nu ó ní ìdá ti dára ẹ láàmú èmi gan ò wá bí wàá jókòó tì yín mi ì lè jókòó tì yín ó ṣàmọ̀ pé mo níṣẹ́ mi tí mò ń ṣe ó dẹ̀ mọ̀ pé kì í ṣe pé bóyá mo darúgbó tá ní pé bóyá mi ò lè move about pé mi ò lè dìde ṣe wàhálà àbí ṣe nǹkan kan ṣé o fẹ́ gbọ́ àti jù bẹ́ẹ̀ lọ two company three crowd jẹ́ máa lọ lé mi torí pé mo mọ̀ pé wà ń bí mi mo ti ń disturb wa àtọkùn. wọ́n mi kúnlé ẹ wò nǹkan tí mò ń sọ fún ìyàwó mi ọ̀tọ̀ ni o mò ń jẹ́ kó yé pé ẹ ní fẹ́ fi àwọn ará yín sílẹ̀ níbi tẹ́ ń gbé ẹ dẹ̀ ní fẹ́ fi iṣẹ́ yín ṣeré lórí pé mo sọ fún ẹ má mi ò ní gbà wọn ò ní fẹ́ gbé bí báyìí. kúnlé gbogbo ẹ ló yé mi sẹ alẹ́ mi gun tiẹ̀ dúró ó mọ̀ pé ìyàwó ẹ ló dá mi dúró dè ni ẹ wo síbẹ̀síbẹ̀ náà kò ṣe pé ẹ ti ń lọ lọ́la o ẹ tí ì lọ o. <laughs> mo ń lọ títí ìrọ̀lẹ́ òní ní pàápàá. ẹ lọ màmá irọ́ ẹ tí lè lọ o. Àṣà mo ní bàbá bàbá mo gbé o ah, ah, mo dé mo dé bàbá bàbá. ṣé màmá ṣì wà lẹ́nu. Um, but mo lọ́wọ́ around Amo. kí ni ọ̀rọ̀ màmá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Emma gets me wrong Me ní pé ọ̀rọ̀ máa ṣe anything mo kàn ń béèrè wọn ni torí ọ̀rọ̀ àṣà àṣà yìí lọ́kọ mi pariwo títí títí tó fi fayé lẹ̀ o. ẹ tara mọ́ àdúrà o ẹ tẹra mọ́ àdúrà wọn. but ìyáálé mi ṣó possible kò jẹ́ wípé ìyá ọkọ mi mo mì pé ìyá ọkọ àwọn méjèèjì ló ń pa àwọn ọmọ ẹ̀ ní kọ̀ọ̀kan ni. ta ló sọ bẹ́ẹ̀ ah, ẹ má lè mí di ẹrù mi o èmi ò bá yín sọ bẹ́ẹ̀ o mo kàn ní ẹ tẹ́ra má dúró àná bọ́láwọn jẹ́ ká tó rógo aláṣàdé ah. ṣé kọ́ máa ń ra ìyá sírí tẹ́ ẹ máa ń rà mí. no má bẹ́ẹ̀ mi sọ yẹn ṣó ti yẹ àwọn òpè bíi tiẹ̀ ni wọ́n máa bá sọ nídìí iṣẹ́ yìí mo mọ nǹkan tí mò ń sọ fáìlì yẹn owó ẹ̀ ló wà. ṣé mo fẹ́ dọ́gbọ́n tọ́jú fáìlì yẹn ni àbí mo ń bọ̀ lọ́fíìsì ẹ̀ máa make sure pé wọ́n arrest yẹn kò dẹ̀ kí ṣe ọlọ́pàá sójà ló máa wá arrest yẹn sójà ló máa wá gbé ẹ lọ́fíìsì ẹ̀ ìwọ fi èmi lẹ̀ àti tí ò bá kí n ṣe èmi ọláṣẹ̀yà ni bàbá ìwọ má wọrí jẹ́ ká filẹ̀ síbẹ̀ kúrò lórí fọ́ọ̀fù mi jọ. Ah, ah, eh, eh. Ìgbà títa ni kí ló ṣẹlẹ̀? Èmi àfẹ́ tí mo bá jà ní. Mi ò rọra sọ̀rọ̀ náà. Mi ò rọra sọ̀rọ̀. Mo pariwo sọ̀rọ̀ náà ni. Mo pariwo sọ ni. Ó dáa kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. Èmi ṣàníyàwó yín. Olórí burúkú oníranù ni. Mo mọ nǹkan tó ṣe. Mo submit file sí complain yìí. O dẹ̀ mo mọ̀ tọ́jú fáìlì ẹ̀ o dẹ̀ sọ pé ò rí. Wọ́n ti bá mi fa wàhálà náà. My dear, èmi ò bá ní kẹ́ take easy náà. Àbí impossibility wà kó jẹ́ pé ọwọ́ ẹ̀ gangan ni fáyì yẹn ṣe wà ó lè má sì fún wọn lóòótọ́. kí ni ìtumọ̀ eléyìí o nítorí pé ọkọ tó o ní o ti mọ̀ kórí ẹ̀ ò pé o ti mọ̀ kórí ẹ̀ ti dàrú. no no no nǹkan tí mo sọ kọ́ nìyẹn o. ẹ kí ló ń tà láti sọ. nǹkan tí mo tà láti sọ ni pé bí a kò wọlé dáadáa o lè rí inú ilé. don't tell me that má bàa mi sọ̀rọ̀ tí o make sense jàre. àti wípé àwọn fáìlì kan wà nínú wardrobe mi bóyá kí n lọ kó àwọn yẹn wá ó lè wà nù wọn. orí mi ti wá dàrú àbí inú wardrobe tẹ̀lé mọ́ atọ́jú kan tó important sí ayé tèmi sí. ẹ jẹ́ kí n ṣe lọ pé wá ná àbí kí là ń sọ. kò sí nǹkan tó bẹ tí bá ṣá. àṣàrí àṣàrí àṣàrí àṣàrí ẹ lọ sí ẹ. mọ́mí mọ́mí. ọmọ ṣe ìyá wa gbogbo sí ara tó yẹ ká ṣe láti ṣe àmọ́ ọ̀rọ̀ yìí bí ìgbà bá pé àmọ́ ọbí ní ọ̀yọ́ ni. àfà àmọ́ ọbí ní ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. bóyá béèrè tí mo béèrè yìí ní àfà n tí mo ní kẹ́ bá mi ṣèwádìí ni pé ẹgbọ́ ṣèmi ni mò ń ṣe àwọn ọmọ mi. ó yé yín ó dẹ̀ yé yín dáadáa. ah ah. Pasha Pasha bàbá mo gbé o ewu ah, jẹ ah, mo dé bàbá bàbá. ṣé màmá ṣì wà lẹ́nu. Um, but màmá wà round àmọ́ kí ni ọ̀rọ̀ màmá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ má get me wrong mi ní pé ọ̀rọ̀ máa ṣe anything mo kàn ń béèrè wọn ni torí ọ̀rọ̀ àṣà àṣà yìí lọ́kọ mi pariwo títí títí tó fi fayé lẹ̀ o. ẹ tara mọ́ àdúrà o ẹ tẹra mọ́ àdúrà gan. but ìyáálé mi ṣó possible kó jẹ́ wípé ìyá ọkọ mi mo mì pé ìyá ọkọ àwọn méjèèjì ló ń pa àwọn ọmọ ẹ̀ ní kọ̀ọ̀kan ni. ta ló sọ bẹ́ẹ̀ ah, ẹ má lè mí di ẹrù mi o èmi ò bá yín sọ bẹ́ẹ̀ o mo kàn ní ẹ tẹ́ra má dúró àná bọ́láwọn ò jẹ́ ká tún rógo aláṣàdé ah, ṣé kọ́ máa ń ra ìyá sírí tẹ́ ẹ máa ń rà mí. nọ́ọ̀ má bẹ́ẹ̀ mi sọ yẹn ṣó ti yẹ àwọn òpè bíi tiẹ̀ ni wọ́n máa bá sọ nídìí iṣẹ́ yìí mo mọ̀ nǹkan tí mò ń sọ fáìlì yẹn owó ẹ̀ ló wà. ṣé mo fẹ́ dọ́gbọ́n tọ́jú fáìlì yẹn ni àbí mò ń bọ̀ lọ́fíìsì ẹ̀ máa make sure pé wọ́n arrest yẹn kò dẹ̀ kí ṣe ọlọ́pàá sójà ló máa wá arrest yẹn sójà ló máa wá gbé ẹ lọ́fíìsì ẹ̀ ìwọ fi èmi lẹ̀ àti tí ò bá kí n ṣe èmi ọláṣẹ̀yà ni bàbá ìwọ má wọrí jẹ́ ká filẹ̀ síbẹ̀ kúrò lórí fọ́ọ̀fù mi jọ nígbà títa ni kí ló ṣẹlẹ̀. èmi àfẹ tí mo bá jà ní mi ò rọra sọ̀rọ̀ náà mi ò rọra sọ̀rọ̀ mo pariwo sọ̀rọ̀ náà ni mo pariwo sọ ni. ó dáa kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi èmi ṣàníyàwó yín. olórí burúkú oníranù yìí mo mọ nǹkan tó ṣe mo submit file sí complain yìí o dẹ̀ mo mọ̀ tọ́jú fáìlì ẹ̀ o dẹ̀ sọ pé o rí wọ́n ti bá mi fọ́ wàhálà náà. ẹ ẹ my dear èmi ò bá ní kẹ́ take it easy náà àbí impossibility wà kó jẹ́ pé ọwọ́ ẹ̀ gangan ni fáyì yẹn ṣe wà ó lè má sì fún wọn lóòótọ́. kí ni túmọ̀ eléyìí o nítorí pé ọkọ tó o o ti mọ̀ kórìí ò pé o ti mọ̀ kórìí ẹ̀ ti dàrú. no no no nǹkan tí mo sọ kọ́ nìyẹn o. ẹ kí ló ń try láti sọ. nǹkan tí mo try láti ni pé bí a kò wọlé dáadáa o lè rí inú don't tell me that má bàa mi sọ̀rọ̀ tí o make sense jàre. àti wípé àwọn fáìlì kan wà nínú wardrobe mi bóyá kí n lọ kó àwọn yẹn o ó lè wà nù wọn. orí mi ti wá dàrú àbí inú wardrobe tẹ̀lé mọ́ atọ́jú kan tó important sí ayé tèmi sí. ẹ jẹ́ kí n ṣe lọ pé wá ná àbí kí là ń sọ. kò sí kò bẹ́ẹ̀ bolo tí bá ṣe. àṣàrí àṣàrí àṣàrí àṣàrí ẹ lọ sùn bẹ́ẹ̀. mọ́nì mọ́nì. ọmọ ṣe ariwo yọrí kẹrẹrẹ. ọmọ ah, eh, ṣe omi wo yọrí kẹrẹrẹ. odò ṣe ìyá wa gbogbo cr tó yẹ ká ṣe láti ṣe àmọ́ ah, ọ̀rọ̀ yìí bí ìgbà bá pé àmọ̀ràn bí ní ọ̀yọ́ ni. àfà àmọ̀ràn bí ní ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. bóyá béèrè tí mo béèrè òye yín àfà n tí mo ní kẹ́ bá mi ṣèwádìí ni pé ẹgbọ́ ṣèmi ni mò ń ṣe àwọn ọmọ mi. ó yé yín ó dẹ̀ yé yín dáadáa. ah ah àfà nítorí pé mi mọ̀ ìyàwó bíbí ni ìwọ jẹ́ lọ́ọ̀dẹ̀ tiwa èmi mọ̀ ẹ́ o báwo fẹ́ jọ orí bàtà bàtà. ẹ ẹ jẹ́ ká wo dáadáa ṣe mọ̀ kí àṣà kó wọlé kó dé àtàkì èèyàn kí sickness dẹ̀ bẹ̀rẹ̀ kò dẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ the same thing ló ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ tíyẹn fi ṣe bẹ́ẹ̀ tá a fi lùsì ẹ̀ òun ló wá wà concern about ló fi wá ń bà mí sọmọdé ah torí ìyá ọkọ ẹ tèmi mọ̀ tá a fẹ́ táwa fẹ́ èèyàn dáadáa ni èèyàn gidi ni kò lè dákẹ́ kó da ọwọ́ jọ kírun kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. <laughs> bọ́dà bọ́dà ah, ó ga o bọ́ ìyàwó ni níyà ṣe ìjẹ́sí yín ṣé wàá ń bẹ̀rù wọn ni ẹ̀ ń bẹ̀rù wọn kọ́ máa pa yín jẹ tó bá yẹ pé èmi mọ̀ pé máa kálòlò nígbà yìí mò ń bọ̀ nbí mi ò ní wá bí ara o máa ti dúró ní gáràjì wọ́n ń jẹ́ sàmánù tuntun lẹ́nìí ma ti pò gogoro tí gbogbo agbárí mi ti máa rùn fo gògóró ẹ wá débi ẹ wá ń ṣe ẹmẹ ẹmẹ ẹmẹ ẹ lè ẹ pẹrẹ ya ṣe yìí ẹ wo èmi ò pè yín o mi ò pè yín lájẹ kí ni kéèyàn máa lọ sọrọ kéèyàn máa kéèyàn máa jẹnu ògiri bí kò àsán ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ wo ṣe rí lọ́jọ́ kan jẹ́jẹ́ mi báyìí ni mò ń bọ̀ láti ọ̀dọ̀ àtìṣọlá ìyàwó ẹ̀gbọ́n ọkọ mi ṣe nígbà tí máa kúrò bẹ́ẹ̀ báyìí nígbà tí wọ́n máa ríra báyìí tó bá gbóhùn tó máa tó yà mí lẹ́nu gbọ̀n mi ṣé ló máa bí mílíọ̀nù lójú ẹsẹ̀ pé báwo ni o ṣọlá ń kọ́ o ṣé ṣọlá wà dáadáa o kíní kan mo lọ lóòrè láyọ̀ torí bẹ́ẹ̀rù ti bà mí mi ò dágbére ibi tí mo lọ fún wọn mo ṣe wá mọ̀ pẹ̀lú àtìṣọlá ni mo fi bọ̀ kò yé mi kò yé mi o ẹ̀yin náà sọ̀rọ̀ yìí o ṣé kò jọra wọn. ẹ ẹ ní sùn lókun jọ̀ọ́ torí ọlọ́run ìyàwó mi jọ̀ọ́ sórí àwọn tí wọ́n wá ṣèké fún ẹ tí wọ́n sọ bíi tí ìyàwó ọmọ ẹ lọ fún ẹ tó fẹ́ da ẹ bí irú tí wọ́n sọ fún ẹ pé ó lọ bìkan tí wọ́n á sọ fún wípé ibo ló ti ń bọ̀ tó dẹ̀ ra ẹ̀ jọ̀ọ́ torí ọlọ́run torí pé wọ́n fẹ́ sọ ẹ lórúkọ ń lórúkọ tí ìyá ò sọ ẹ jọ̀ọ́ torí ọlọ́run báwa clear ẹ jọ̀ọ́. á dà fún yín bàbá ọkọ mi ṣe é rí ibi tí Bíọ́lá parí ọ̀rọ̀ ẹ̀ ibẹ̀ ni mo ti máa mú ọjọ́ tó sọ yìí mo rántí dáadáa jẹ́jẹ́ mi mo kúkú jókòó ọkọ ẹ̀ fúnra rẹ̀ ló pè mí láti bi mí léèrè pé ṣéyàwó òun ti délé ó nítorí òun ń pè wípé aago ẹ̀ ò lọ ó ló dágbére fún òun pé òun lọ sọ́dọ̀ ṣọlá kó dẹ̀ ní nǹkan tóun fẹ́ bá sọ ìyẹn ló ṣe ní kò bí mi léèrè pé bóyá ó ti délé ọkọ ẹ̀ fúnra rẹ̀ ló jẹ́ kí n mọ ibi tó lọ. you see You Sunday sorry, máa máa máa tẹ́ǹpà prison yẹn pẹ̀lú eh. pẹ̀lú Mercy jọ. bọ̀dà àgbọ̀ ah, yẹn ẹ wo bí tọ́ba pàwọn ò lajẹ̀ ògiri yẹn ń sọ̀rọ̀ sí tó ń jẹ́ ní wúyẹ́wúyẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ sí ń kọ́ gbogbo àwọn àjẹyèdè mi àwọn gbogbo àwọn àjẹtẹ́mi dẹ̀ mọ̀ wọ́n máa ń dáàbò bọ́ ọmọ wọn ni wọ́n ń sọmọ wọn léṣe wọn kì í pọ́nmọ́ jẹ́ wọ́n máa fi ń rọmọ wọn lọ́wọ́ ni àwọn títẹ̀ wọ́n ti jẹ wọ́n ti tẹ̀ jọ́ sotún gbọ́ tún clear yẹn ká mọ̀ kí ni wọn náà kí là ń sọ̀rọ̀ sí Gunlé fúnjọ torí ọlọ́run kí là ń sọ̀rọ̀ fún Gunlé fúnjọ jẹ́ kó mọ̀ jẹ́ kó yé wọn kí ló dé. ẹ̀yin bàbá ọkọ mi èmi ò lájẹ o mi ìlẹyẹ ibo ni mo ti fẹ́ rí ẹ̀yin náà mọ irú tó pa ọkọ mi èmi fúnra mi dẹ̀ mọ irú ìdílé tọkọ mi ti jáde mo dẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé yín nítorí pé kí n má bàa lajú mi sílẹ̀ kí tàlùbọ́ má bàa yí wọ̀ ọ́ mi ì fẹ́ kí kòkò kan kó fọ́ mi lágbo síná lẹ́ẹ̀mejì ẹ́ nígbà tí mo ṣopọ̀ tọkọ kí n má bàa tún fojú sunkún ọmọ òun ló mú mi tí mo ṣe nọsẹ̀ síta o. wọ́n mi wá ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lẹ̀dá máa ń gbé láyé tó máa ń fa ogun sínú ayé ẹ̀ èyíkéyìí ìgbésẹ̀ tóun kẹ́ ti gbérí lórúkọ Jésù ogun ọ̀run ti ṣẹ̀ àmín jésù. mọ́mi wa ẹni iṣẹ́ tó pọ̀ tẹ́ máa ṣe o ní gbogbo ìgbà ẹ máa máa sunkún sí ọlọ́run lọ́rùn ẹ máa wá máa kọjú sí orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé ẹ wá máa máa sọ báyìí wípé gbogbo ogun tó fi ara pamọ́ tó ń jẹ mí níyà lórí àwọn ọmọ mi kí ogun ọ̀run kí o bá wọn wí. àmín lórúkọ jésù. ní orúkọ jésù tí ẹ bá ti ṣe yìí ogun náà ó ti di àṣẹ wọlé. àmín lórúkọ jésù. àwa náà àdé máa wà pẹ̀lú yín nínú àdúrà ṣé wàá rí ẹ máa ṣe kinní kan o gbogbo bó bá ṣe ń lọ sí ẹ ní jẹ́ kétí mi di ṣé ó ti yé yín ẹ máa pè mí all the time bó bá ṣe ń lọ sí èmi náà máa fi ẹ̀mí ọlọ́run máa máa fi darí padà máa bá yín gba àwẹ̀ àti àdúrà ní orúkọ jésù ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ ẹ ní fojú sunkún ọmọ mọ́ jésù olúwa wa. ẹ ṣeun olùpẹ̀sà tó tẹ bá lóyún sí ọmọ wa ní ẹ̀yẹ ìfi wọ́n bó ṣe ń ṣe bó ṣe ń ṣe bébí. àbí ṣàṣàkó àkọsí. God of mercy oh God of you see. kẹ́rẹ̀ máa wò ìyá ṣèyí náà kò ń ṣèyàn burúkú sí wa o. Sunday jọ máa jẹ́ kí orí ẹ̀ máa tí téèyàn bá èèyàn ó máa ṣe ọ ẹ̀gbọ́n ẹ̀ tí ò sí láyé mọ́ ni kò yẹ kí ìwẹ̀ máa jókòó sínú ìpàdé báyìí. nígbà yà wá wà ń léwe òun rè bọ́dà wa tán fẹ́ wọn ká bá ti ń bọ̀ láti léè báyìí léè yá ṣe yìí léè yá ṣe yìí léè yá ṣe yìí á ti bá tẹ̀ balẹ̀ bàbá ọkọ mi ò ti tán ẹ ẹ wò ó lórí ẹbí mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi bẹ̀ yá ọkọ mi kí òjò kó má bínú sí mi ẹ wò ọmọdé ló ń ṣe mí pàápàá jùlọ ìfẹ́ ọmọ yẹn tí mo ní òun ló jẹ́ kí n máa ṣe nǹkan tí mo ń ṣe mi ò fẹ́ ṣokú ọ̀sán kankan ni mi ò fẹ́ kẹ́yìn náà fojú sunkún ọmọ ni ibà mi bẹ̀ wọ́n ẹjọ́ ìyá dáadáa ló jẹ́ sí mi wọ́n ṣèyá bẹ́ẹ̀ sí mi wò mí àwọn méjèèjì ni wọn intention wọn dá àgbékalẹ̀ níwọ̀n ní òjò tó lọ lọ bẹ́ẹ̀ torí aráalé ẹni ló ń sọ pé ká má yẹ èkúrú bánu nílẹ́sẹ̀ mú Sunday ìwọ náà kúnlẹ̀ kó nílẹ́sẹ̀ mú ẹbẹ̀ ẹ́ wọn ò ní nílẹ́sẹ̀ mú ọlọ́run ò ní pa ẹ́ àní sunkúnú ẹbí ìmọ̀ ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan pé ìdílé wa yẹn bákan bákan àwa náà ò ní ìdákẹ́ ẹ máa rọ. àbíyamọ bàrá mi. o gbẹ̀túre ká òótọ́ ni. ráfá ni òótọ́ ni kí ni òótọ́ ni pé mo lájẹ èmi lájẹ èmi níbo ni mo ti fẹ́ di ta ló fún mi gbà wọ́n mo gbà níbo ni mo ti kù kí ni mo fẹ́ fi ṣe bàrá mi ṣé mo ní àjẹ ní mi máa lò láti máa fi ragabọ ọmọ mi ní mi fi tún ayé mi àtọmọ mi ṣe nígbà tí mi kì í ṣẹ́ni tẹ́ ẹ̀ mọ̀ délé ẹ́ mélòó ni mo tò kalẹ̀ kí ni mo fẹ́ máa fi ṣe tutù. ọ̀ka ẹ̀ kò yí ọ ni sórí gbogbo obìnrin tí wọ́n bá ti ń pè tí ń jẹ́ ẹ gbogbo náà làjẹ́ ẹ títí kan rí ìyá tó bírú wa gbogbo wọn làjẹ́. ṣé ẹni ìtumọ̀ pé sórí èyí tó bá wà ní. Zakani, wípé kó dáàbò bo àwọn ọmọ rẹ̀ tọ́jà ń ṣe lọ́jọ́ kò tẹ̀tẹ̀ rẹ̀ ah, ayé ọ sọ̀rọ̀ burúkú sí mọ́nà wọ́n fi nǹkan tí èyí ṣe tiẹ̀ wọ́n fi lọ wọ́n pè lájẹ́ bẹ́ẹ̀ ni. bọ́dà bọ́dà bọ́rọ̀ ṣe wá rí yìí sí i ṣé eh, ṣé ifá òde ìrìnà náà fún yín lára ṣé ẹ dẹ̀rọ wípé ojú lásán ni ọ̀rọ̀ mi eh, ẹ rò wípé kò lọ wọnú. ibi tá a wí gan-an lọ dẹ́hùn ibi tá a wí gan-an lọ dẹ́hùn ẹ ṣọ wá rí n ẹ ọ̀ ń de fúyà ọ̀ tẹ̀lé mi ọ̀ tẹ̀lé mi ndé ndé. agbada ńlá afojúroro ọ̀pẹ̀jẹ̀ ẹ̀já fìdí hẹrẹmù hẹrẹmù òpó ládìsáwó lóró àkùkọ màgàlàjà wo òmìlúmì gbọ́nrán bí ajá ńlá bá sọ arálẹ̀ omi bákùkọ adìẹ bá kọ iye rẹ̀ àlà ọ̀yẹ̀là kurukuru èdíjọ́ ọlọ́run gbogbo ogun tí bá ń ja jókòó tadé ó yẹ fi hàn mí ọ̀yẹ̀là. Ah, ó ti yé mi ó yé mi oníbodè ó pàdánà jókòó tadé kí ló rí. èmi ò rí nǹkan kan ọkàn rí ìjà kúrúkúrú báyìí bíi kúrúkúrú sọmọ tó. ọ̀ lè rí nǹkan kan èmi ti rí gbogbo ẹ̀ ṣùgbọ́n ìwọ náà ọ̀ fojú ara rẹ rí wọ́n fún ọ ní nǹkan bọ́ọ̀ bá ti ń lọ ilé báyìí kọ́ ọdún kọ́ ọ ra àgbọn méje ọkọ̀ lọ́lé ọ̀fọ̀ àgbọn gbogbo omi àgbọn kọ́ da sínú omi wẹ̀ pẹ̀lú ohun tí wọ́n fún ọ kọ́ da sínú omi wẹ̀ ọlọ́fi wẹ̀ sọmọ́jú ó bá di lọ́la àwọn tó ọba rí kọ́ wa wí ni. àgbọn méje lọ́ọ́ rà ó. bí mo ṣe ń lọ màá ya ọjà màá ra àwọn àgbọn ọ̀dà sínú rẹ̀ kọ́ fi wẹ̀ parí ọ̀rọ̀ mi mi. Okay. Mm. arábìnrin arábìnrin arábìnrin ah eh ah! ẹ jọ̀ọ́ láti bó ta ni àti báwo lẹ ṣe wọlé kí ni mo ṣe fún ẹ tó fi kán mi lápá kàn yín lápá ìmọ̀ yín máa ní àti yín òdìrà rí mi ṣe nǹkan kan fún yín jẹ́jẹ́ jẹ́jẹ́ ló ń ṣan ẹsẹ̀ tó fi sọ nǹkan lu àṣà. Ah, ah, ẹ wá ètò ọmọ fọlọ bẹyìn náà ẹ wá ẹ ah, wá àfikẹ́ dáríjì mi o àyè lè mójú kúrò àyè lè kúrò ní níjànú kéèyàn má dẹ̀ lè rántí ẹ̀ ló sún mi débẹ̀ ẹ̀jọ́ mà mí ìmọ̀ mo ní kí n má ṣàní ìmọ̀ pé ìmọ̀ ẹ̀jọ́ kí ni ọ̀nà ẹ̀fọ́rìjì lórí ọ̀rọ̀ yìí ó ti fi ba ayé ẹnìkan jẹ́. dá mi ṣé ìwà tẹ̀ wọ ìdáṣà. kí ló kí ló dé ẹ ń sọ fún mi pé kí ló dé látìgbà tí àwọn yìí ti travel kí má tẹ̀lé kọ́ọ̀lù ẹ̀ ó ṣe pè mí lánàá pé ẹ̀ pé òun. ìwà burúkú ni bọ̀dá mi ìwà burúkú ni ẹ ń fi ìyàwó yín ẹ ń fi tàfàlà àbí tó tọ́wọ́n ọkùnrin kan tó wà lọ́wọ́ yẹn sì tó ń dà láàmú tó ń pè lọ ń pè bọ̀ a máa pọ́ kọ́ mi kúkú tọ́nà tó bá wà lọ́dọ́kùnrin mi lòun ẹ̀ wá bínú. Ah, ah. come on àbúrò why you saying this kò lè ṣe náà kò possible ìyàwó mi believe me bó ṣe sọ pé ó pè é yẹn ẹ bẹ́ẹ̀ náà ló ṣe pé currency ọ̀pọ̀ ayé ló ń sọ fún wọn pé mi ìpò òun after all mo ti ṣe best now mo dẹ̀ trust òun náà she can't did it. I trust her. ẹ bá sọ. ah yọkọ mi ẹ rọra mà ẹ ká sàn mà ẹ ká sàn. Ah, mọ́mì. ẹ àná mi ẹ kú gbádùn ọkọ ẹ ń kọ́. ẹ jókòó bá ẹ jókòó bá mi. Ah kò nídìí bá ń pe junior kò bá ń bú mi junior kò sí ilé. àṣebó ah, ṣe ponú ni ah, tó bá ń pa abẹ́fúnra dáradá ìwọ ló yẹ kó máa dáhùn yínká ṣé ìwọ kò ń jáde ni wọn fọmọ bú ẹ̀ ń ta ni táwa mú tó ń wọ́n mọ̀ tán kó sá ṣe bẹ́ẹ̀. kó gbọ́ oúnjẹ kó má lọ kó má súnmú ṣẹ́kẹ́ kó má súnmú ṣẹ́kẹ́ ní diaru kó má súnmú ṣẹ́ ní kíchìnì ìwọ yín ká àwa mú káwí kan náà ṣẹ́nu kàmùkàmù ó ń gbọ́ fún sókè bíi tó ní ń gbígbà ọmọ eh, alágbàbà fẹnu sọ ìwọ ìwọ pẹ̀lẹ́ o oníjẹ òṣì oníjẹ wo bìyà ní làákàyè ni sí bọ̀ mọ́ mi kò yẹ kó lè. tí n bá fi ìdọ̀wọ́ gba ojú ẹ báyìí. nǹkan tí ó bọ̀ sọnù dọ̀wọ́ ẹ̀ ló máa máa rí ṣé bẹ́ẹ̀ gan ni wọ́n jẹ́ sí yínká. má bínú mo gbàgbé ìyàwó òkúta tẹ̀ sí ilé kò jẹ́ kó mọ iyọ̀ mo ti kọ́ ọmọ lọ torí wọ́n bá jẹ́ pé òun owó oúnjẹ fi ilẹ̀ ńlẹ̀ kó wọ́n jẹ́ pé ilé ọlọ́kà tó fi wá jẹun ọ̀sán bí wọ́n rò pé wọn dà nọ́mbì ẹgbẹ́ yín mọ̀ ṣé wọ́n wá bá kódà kó lọ ilé ọlọ́mọ ni mo sọ kán burú wọn ò jẹ ìkán bù fún ẹ èlò ló fẹ́ fún ọ tó nìní kan dá kan padà kó ti pọ̀ jù kó wá èrè àyàmọ́ ń bí kó ń sọ fún tikọtikọ ọmọ ìjọba yìí ń jẹ́ kó sáyà mi ò bẹ ẹ nọ́rọ̀ wo sálakọ̀ wọn wá yí ẹ máa jẹ wá máa jẹ àmọ́ wá gbọ́n o fẹ́ rí ìdàkejì mi sórí mo fún ẹ ní oṣù mẹ́ta nínú ilé yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọ̀ṣọ̀ mọ́ nǹkan tẹ́mi kan máa ṣe fún ẹ torí pé mo fẹ́ rí ọmọ ọmọ mi ẹ kó rí burúkú lọ tọkọ ẹ bá dé sọ fún mi pé mo débi kó jíṣẹ́ fún. mọ́mì. kò yẹ kó le. mo rò pé nǹkan mi ì ṣe é kíní ẹ padà. bọ̀dá mi nu kọ́pù lẹ́ńtọ́ bọ̀. ẹ dúró bọ̀dá mi ẹ má gbòòrò mọ́ mi. kí n ṣe kí ni kí n jó oúnjẹ tó kù yìí tán ah mo ṣọ́ pé tí n bá jẹ tán ẹ́ mi ní kọjá ẹnu ọ̀nà bẹ́ẹ̀ tí màá fi dákẹ́ ṣé o gbàdúrà gbogbo nǹkan tí màmá yẹn sọ ni. ẹ jẹ́ tó ẹ má rò nǹkan tí iye ọkọ mi sọ. àwọn èsì yìí àwọn èsì yìí lera. bọ̀dá mi. ṣé mi ìgbàgbọ́ ní tìǹbù. pé àgbàlagbà ni wọ́n má bínú sí gbogbo wọn tó ń sọ àdèjọ mọ̀ pé kò ṣe pé wọ́n ń ṣàrùn wọ́n mọ̀ nǹkan tó ń sọ ni ìdùnnú òbí ni wípé kí o bímọ pàápàá tó bá jọ ọmọ ọkùnrin kí wọ́n rí ọmọ ẹ̀ kan gbẹjọ́ ah! inú wọn máa dùn láàrin àwọn ẹgbẹ́ wọn gbọ̀ngàn ah! wọn náà fi ṣírò ara ẹ̀ tó bá jẹ́ wọ́n ló wà ní pòsíṣàn máa ń mi ìwọ gan lè ṣe jù bẹ́yẹn lọ mo dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan tó ṣe ìyàwó mi o bẹ́ẹ̀ lára tèmi náà dá pẹ̀lú àdúrà náà la máa gbà ọlọ́run á dá wa lóhùn. ṣémi lọ́lọ́run tó ṣọmọ ni ṣémi lọ́lọ́run tó ṣọmọ ṣémi lọ́lọ́run tó ṣọmọ bíbí ni ká bọ̀wọ̀ fún àwọn òbí wa nínú gbogbo nǹkan ni o àǹdẹ́ ni wọ́n ní ọ̀rọ̀ ìyá lára ọmọ kò ṣe kékeré ìdùnnú ìyá ni kó gbé ọmọ ọmọ ẹ̀ dání kò yẹ. mọ́mí ọmọ jáde lẹ́nu mọ́mí pé wọ́n fún mi lóṣù mẹ́ta pé tí n bá bímọ àwọn alẹ́ mi jáde kúrò nílé kò burú èmi jẹ́rìí ọkọ tí mo fẹ́ ọkọ mi mi orí mi mo jẹ́rìí ẹ̀. Yinka, I love you so much. Mm ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dínú ah! ṣùgbọ́n nǹkan tí màmí bá sọ mi ò lè gbọ́ wọn lẹ́nu. Láre Láre ló ń tọ́ ẹ láti sọ fún mi tó tí yé bá wọnú ilé ilé mi tó bá dẹrùn mi síta wàá sọ́pọ̀tẹ̀. débú mi ló máa sọ́pọ̀tẹ̀ abẹ́ mi ṣé mi kọ́ ló yẹ kó sọ́pọ̀tẹ̀ mi ìyàwó ẹ̀ ṣé mi kọ́ ló yẹ kó sọ́pọ̀tẹ̀ torí Ọlọ́run Láre kódà àgbo oníbò kò kọ nígbà tó gbọ́ kó wálé ìwé ètò gbọ́ ah, àmọ́ ìyapa wà bínú mo ní báwo ló ṣe máa wá fóònù ìjọ́jọ́ mi mo ní kódà wọ́n pè é lórí fóònù mi pé kó tètè máa bọ̀. Ah. ẹ má wọlé inú mi dùn gidi gan tí ẹ bá mi ṣàlàyé fún wọn Eh, mo dẹ̀ mọ nǹkan tó ń bí wọn nù torí mi fi nǹkan lẹ̀ fún wọn ni eh, màá fi ránṣẹ́ ẹ eh, bá mi fún wọn. ẹ kó jọ kó ma àyà mi ẹ rà ẹ kò ṣe. mo ń sáré báyìí ru ẹ̀fọ́ wọ́n bá yín wà màmá sí kéré jẹ bẹ́ẹ̀ ti yẹ rú. jíjẹ àbí àyè ń kù sí <laughs> kú oríire ni. oríire. ṣé o mọ̀ pé wọ́n lo ni. yes ma. Mm torí ìwọ ló lórí rẹ̀ èèyàn èmi nígbàgbọ́ wípé nínú ilé ọmọ ti tèmi wàá fẹnu ṣòro wàá fẹ̀yìn ìbọn ọmọ pọ̀ èmi fúnra mi máa wá bẹ́ẹ̀ tọ́mọ torí mo mọ̀ pé orí ọmọ ní nǹkan ọmọ wa jà yìí. Yínká tiẹ̀ ti dá tiẹ̀ ti dayọ̀ wo ọmọ tó ń wo lórí ìjókòó yìí kì í ṣọmọ alárèéfín o mo rí dáadáa kí n tó máa mú bọ̀ ọmọ tó kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ ni kódà bó ṣe wà yìí mo fògùn ẹ̀gbárí bó ṣe wò yìí kò síṣẹ́ tó lè ran áà kí ni ìjókòó tí wọ́n gan jókòó ó mọ̀ pé oríkùnlẹ̀ la máa ń wà tá a bá fẹ́ kí ìyálé ẹ ni. kúnlẹ̀ kò kí ìyálé ẹ àbó mọ̀ pé ìyálé ẹ ló ti déwájú ẹ yìí. yínká ìyàwó ẹ ni ẹ̀ẹ́dẹ̀jọ́ máa kọ́ ọmọ lùbọ̀ ní ilé ọmọ mi ni tóun bá ti kò síṣẹ́ kan tó dẹ̀ fẹ́ ṣe mọ́nú ilé yìí aṣọ fífọ̀ ni ó ẹ afẹ́ gbọ́únjẹ ni ó afẹ́ ṣe nǹkan kan ni ó máa ràn tó bá wá ràn tó bá rojú jẹ́ kí mo tiẹ̀ jẹ́ rí ẹ ni. mo fògùn ẹgbà rí ọmọ dáadáa ni súnmọ́dọ̀ ìyàwó ìyàlẹ́ ẹ̀ kókó bó ṣe wù ọmọ dáadáa ni ìwọ náà kó má wò lójú One thousand naira ó yá gbà dá padà fún wọn tó ní kówó mi bá pé kán kówó mi wá fún mi oníranú onígbèsè. Eh, kódà ó ti mú ìyàwó wá fọkọ mi bẹ́ẹ̀ ni ṣé ni ọkọ mi dúró sí mi lọ́rùn kògógó báyìí ni àwọn ẹbí ọkọ mi gan gbọ́n fẹ́ ṣe mí léṣe nítorí àìrọ́mọ bíi náà ni kí ló dé ẹ́ ó ní iye oṣù tán fún mi sìn pé tóun bá rí oyún lẹ́nà mi <laughs> àwọn máa dẹrù mi síta ni ẹ wo ọkọ mi gan ló wá yà mí lẹ́nu jù ó mú ṣe bá sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí gbogbo àwọn ẹbí ẹ̀ ń sọ ó ní tàwọn ẹbí òun lòún máa ṣe ṣé mi ti ríra mi báyìí ṣé mi ti rógo mọ́ mi délé báyìí ah ó sú mi o. Ah, kí ló lè tó yẹn àmọ́ ò jẹ́ kí n má parọ́ fún ẹ ó ní ojú òbí tó lè rọ̀jú títí títí kọ́mọ ẹ̀fẹ́ yàwó tó kásìkò kó bímọ kọ́ ìyàwó yẹn má bímọ ìyá yìí ìyá ọkọ kẹrẹ ó mọ má retí ọmọ ọmọ inú ẹ ò lè dùn ṣé mi wá lọ lọ́hun tó ń ṣe ọmọ ni ṣé mi lọ lọ́hun tó ń ṣe ọmọ ni ní mo mo fẹ́ gbà báyìí nítorí ọlọ́run mo mo fẹ́ rìn lọ ta ni mo fẹ́ lọ bá à gbogbo etí sún mi. ẹ ẹ kẹ́ẹ̀dẹ̀ máa wo mo dẹ̀ wà níbì kan tí a lè lọ. ẹ máa mú mi lọ síbì kan. Hmm. kí ló ṣe mí tí mi ní tẹ̀lé yín máa lọ ẹ jọ̀ọ́ ṣèbí mo rí pé jù mí lọ lọ́nà mo ṣe wá bá yín kò síbi tẹ́ ni ó yá ní ìsítì mi ní tẹ̀lé yín lọ má tẹ̀lé yín. ṣé gbogbo nǹkan tí wọ́n bá ti béèrè lọ́hùn ṣé o rẹ́dì láti fún mi. kò sí nǹkan tó bá ní kí n mú wá tí mi ò ní ṣe gbogbo nǹkan tó bá ní kí n ṣe pátápátá ó ní máa ṣe. ó dà a máa lọ. ẹ jẹ́ ká lọ ń sìn kẹ́ kúkú tí ṣọ́ọ̀bù kẹ́jẹ́ ká máa lọ. wá ṣe sùúrù okun kì í wó rere ká wà rere. ní sùúrù a máa lọ. síbẹ̀ mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ pé nǹkan tí mo béèrè ẹgbẹ́ ti ṣe fún mi. ọkà ìlayọ̀ mọ́ dáadáa. ó ti di dandan kẹgbẹ́ ó ṣe fún ọ nítorí pé kí ni ọmọ gidi nìwọ náà nú ẹgbẹ́ ó di dandan kó o dúpẹ́. ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi mo ní kí n fi àsìkò yìí kí n fi rán ẹgbẹ́ létí pé ìpàdé tí ń bọ̀ yìí òun ọdún ìjẹ wa. lóòótọ́ mọ̀ ni ó ti wá dáa báyìí ṣé wá rí gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ má gbàgbé gbàjẹ́ sílé o kẹ́ ẹ gbé gbàjẹ́ yín lọ tẹ́ ẹ bá ti ń bọ̀ ṣé ẹ gbọ́ báwọn ẹ má gbàgbé rẹ̀ lé o. <laughs> olórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá yín sọ ẹni tí mo ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún yín gangan àjọdé mi ẹ̀gbẹ́. kílẹ̀ tó wá dúró mú ọlọ́rẹ̀ èpè wọlé ọ̀rọ̀ tó bá mi sọ tí mo sọ fún ẹ pé mi àti àjọ máa rin ìrìn àjò kan ìrìn àjò tí mo ní kájọ rìn òun náà láti rìn yìí o. ń gbọ́ wọn ló fẹ́ ọmọ. mo fẹ́ wọn mo fẹ́ bímọ. wo àwa máa ń gba ẹ̀jẹ̀ ń bí o. ẹ ṣíṣe kò tẹ́ fẹ́ gbà lọ́rùn tí mi lè fún yín. má sọ. ó ṣe tán. mo ṣe tán àríkẹ́ fún mi ní ọmọ yẹn kí n bí láàárọ̀ kókó lálẹ́ àríkọ́ ti pè mí lórúkọ yẹn. ó ní bímọ kù àbíyè lọmọ ti àárín yìí ẹ ọyá gbọmọ rẹ báyìí. Ah, ẹ̀yin ẹlẹ́yẹ ṣé ẹ ti di báyìí nísìn ó lóun ṣetán láti sin ẹ̀jẹ̀ ó ṣe tàbí. gbogbo gbogbo bá fẹ́ láyé ìnìmọ̀ fún yín pátápátá kí iṣẹ́ àti fi ń lómi báyìí kí n fi lóyún kí n fẹ̀yìn bíbẹ̀ kí n fi lọ́wọ́ ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ọ̀tàn ìyẹ́ lọ́sùn kò ti gbé mo dúpẹ́ o gbé àwọn ọ̀rẹ́ lọ́ọ́ báyìí kò ti gbé kò ti gbé ohun abẹ̀mí ohun abẹ̀mí ohun abẹ̀mí. pẹpẹ yẹ bímọ. máàmì oore o. ah oore tó lóun ṣe lélẹ̀. ẹlẹ́dàá mi o. ọkọ mi. ẹ ẹ ẹ ẹ ẹ. ah ah ah ọkọ mi. Eh? owó ló ra mọ́tò yìí. ọlọ́run wọ́n lọ́nà ṣe oore lẹ́yìn fún òṣì ọkọ mi oko oríire ọlọ́run bá mi dá ẹ sí orí ńlá lọ́lọ́run ṣe fún ẹ yó yìí tó ra ìyá tuntun báyìí lọ lágbára ọlọ́run ọlọ́run wà nípa ẹ fún mi èmi tí mo dúró síwájú ẹ̀yin náà mi wà ní kú ẹ̀yin tó bá ní kí n má jẹun ẹ ní jẹun ẹ mo mọ̀ ìyá fatai ìyá ìyá yusufu. kò kò nídìí pé kẹ́pẹ́ ìyàkúdé àti ìyá fatai kankan tó bá tó bá jẹ́ pé mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ níwájú ilé yín ni màá páàkì sí tí gbogbo èèyàn bá mi dá sí àmọ́ mi fẹ́ kéèyàn kankan mọ̀ torí wọ́n sọ pé tíṣu ẹni tó bá jiná tán yẹn máa ń dọwọ́ bò yìí ah, orí mi ò máa ṣe. Hmm. ẹ wo ẹ wọlé ẹ jẹ́ kí n gbé yín káàkiri àbàjá. Ah, mo ní kí n gbà báyìí eh, aráàbà

ire èmi kà àṣà o bí mo bẹ̀rẹ̀ bínú. hello ẹ káàárọ̀ o. Ah, olúwa ó ṣeun àákú ayọ̀ ọmọ ẹ kú oríire ọlọ́run ọba wa ọba dà sí ẹ ẹ ṣùgbọ́n èmi náà dọ́dọ̀ yín nírọ̀lẹ́ màá dọ́dọ̀ yín nírọ̀lẹ́. ah a kú oríire a kú oríire ah ayọ̀ abara kínkín ah ìlú o ṣeun ìlú o ṣeun ah <laughs> ah ayọ̀ abara ah, kínkín. mo bá yín. ah ìyá kọ́lá. ẹ ká sọ. ẹ ká sọ. àdúpẹ́ ah, àdúpẹ́ àdúpẹ́ ah, àdúpẹ́ bó kílẹ̀ wá ṣe ládùúgbò wa. a máa dà fún yín onígbèsè mi kan mo wá wò ń sálẹ̀ ńbẹ̀ yẹn mo á ní wò jẹ́ n kúfẹ́ kan dọ́dọ̀ yín o. ẹ̀wò ẹ ṣe ẹ̀kọ́ àbẹ̀wò ẹ jókòó ẹ jókòó. Ah, àwọn ọmọ mi kọ́ báwo ni iṣẹ́. àdúpẹ́ o ládùúgbò yìí mi ìdẹ monítọ̀hún. a dà fún mi ọ̀nù ṣẹ̀ṣẹ̀ kó wá sádùúgbò yìí. àwọn èèyàn gidi lọ́júwe fún mi èmi náà bá ya ní kí n tètè kí n tètè wá gbowó mi. <laughs> ṣé wàá rí owó ọ̀hún gbà. èmi ọjọ́ ta bá rí ibi ni bí ń wọlẹ̀ mo gbowó mi wọn jogun lówó. ìyẹn túmọ̀ sí pé ọjọ́ tí ebi bá pàjẹ́ àjẹ́ àwọn. jí padà sílé ẹ wo ìyá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹran ti gbé igbá àjẹ́ dání o. kí la tún fẹ́ fi igbá àjẹ́ ṣe. ṣé ti gbàgbé pé ìpàdé tó ń bọ̀ yìí ni ìyá àwọn mi máa fi ẹran tiẹ̀ lẹ́nu. ṣe ọjọ́ náà ti wá pé mi ọjọ́ ló pẹ́ ìpàdé kì í jìn ẹ bá a mú ti bí yẹn. <laughs> èmi gan ti múra ẹ dání. mo fọ àkìndé déré wú lọ́sàn-án. àbí ẹ ọ̀rẹ́ wa. <laughs> ah ah ah. ìyá wọn mi sórí háà tó ń sọ yìí mo ṣe jù yẹn lọ ńgbà tí mo gbọ́. <gasps> ẹ ṣàánú mi torí ìjọ torí ọlọ́run ẹ má ṣe báyìí fún mi. ṣé àsìkò tó yẹ kí n jẹ wọn mọ lọ́wọ́ fẹ́ gbà lọ́wọ́ mi ah, ilé yóò dáa ilé yóò dáa. wò ó ọ̀rọ̀ tó ń sọ yìí ṣó mọ̀ pé jẹ́ ni ẹ̀jẹ̀ tó jẹ́ ni àfi kò dẹ̀ múṣẹ́. mo mọ̀ pé jẹ́ ni àmọ́ kì í ṣe pípé kọ́ wá gba òun mi lọ́wọ́ mi ẹ má jẹ́ fọwọ́ mi báyìí ẹ má jẹ́ fi gbọ́mọ sìn ẹ bá mi bẹ̀ wọ́n gbogbo ìrìn tẹ́ bá lè rìn pátápátá ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ wá nǹkan mi gbà ẹ ṣàánú mi. ọ̀dà ọ̀dà gbogbo ìgbésẹ̀ tí n bá mọ̀ pé mo lè gbé gbogbo ìrìn tí n bá mọ̀ pé mo lè rìn màá rìn mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run lọ́wọ́ fún wa ṣe. yóò fún mi ṣe ọlọ́run fún iṣẹ́ ìṣàánú mi ọjọ́ fojú sunkún ọmọ. ìyá adélé olórí àkókò kalẹ̀ ẹ ǹlẹ́ ọjọ́ mẹ́ta ẹ̀kú àti ilé ńkọ́ àlàáfíà láwa àwọn ọmọ mi ńkọ́. olórí àwọn onígbàwọ̀ onígbọ̀wọ̀ báwo bá gbáwo onígbọ̀wọ̀ àwọn atẹ́ àwọn afàyà gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. ó tọ̀ ó tọ̀ ó tọ̀ ó yá dìde jókòó ìyá délé kí ló lè tó báyìí ìbẹ́pẹ ò ṣeé jẹ lódìndì làhán mi sì ni bàtà kí ló tún fẹ́ n tó bá dé gan ni kò jẹ́ ń gbọ́. olórí ìpàdé tó ń bọ̀ òun ni ọdún ìjẹ wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé ẹ rántí ọmọbìnrin tí mo mú wá yinka, òdù ni yinka kì í sáà mọ̀ fọlọ́kọ mi. ìpàdé tó ń bọ̀ yẹn gangan gangan òun ni ẹ̀jẹ̀ tó jẹ́ nígbà yẹn ló fẹ́ wá múṣẹ. kò sí ní tó le tó bẹ́ẹ̀ ṣebí kọ́ mẹ́jẹ rẹ̀ wá ká sì gbà lọ́wọ́ rẹ̀ ká ìlànà ni ó ká ìlà ẹ̀. torí kó bá máa jẹ́ ọmọ ẹ̀ gangan ni mo ṣe wá. kò lè ṣeéṣe ìyá délé ìkàmọ̀ ni o àbọ̀ kọ́ lọ fẹ́ kí n lọ jẹ́ lápapà lọ fẹ́ kí lọ́mọ sọ lápapà lè yẹ ẹ́ o fẹ́ sọ mí dẹ́ni ibi o fẹ́ sọ mí dìkà àgbà ni o àgbà ni o sì di dandan kó fi ilẹ̀. olórí yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀hún ìlà ẹ gbà mí ètò e wá sáde ni mo ṣe sáde yín nítorí pé ṣe lòun náà wá sáde mí lórí ọ̀rọ̀ ọmọ ìkòbíjù kan ṣòyìn náà lọ olórí tí ọmọ yìí tó bá fi bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ káwọn èèyàn máa sọ sínú ẹgbẹ́ wa. ọ̀dà ṣé bó ṣe fẹ́ nù ọgbọ́n ìtàn láyé ká wa lọ sọ́run ọ̀wọ́ àbá ń sọ fún un ọ sọ fún un pé tó bá di ìpàdé tí ń bọ̀ ń bọ̀ bá débẹ̀ tá n bá béèrè pẹ́jẹ rẹ̀ ńkọ́ kó bẹ̀ wọ́n dáadáa kó rá bàbá kó rá bàbá kó bẹ̀ hàn kó ní kánjọ kan bò ń sún síwájú díẹ̀ hmm? pòun ó mú nǹkan abẹ̀mí òun wá kọ́mọ̀ dáa kọ́ ọmọ rẹ o sọ fún un o tẹ̀mọ́ létí dáadáa o nǹkan abẹ̀mí ni kó dáa kọ́ o. Ah olórí ẹni ńlá náà ló ti ṣe wọn ńlá. láyé kò lè ṣeé ṣe àṣeláyé olúgbọ́n àṣeláyé àrẹ̀sà. ó ṣe wá jẹ́ lórí títì ẹ ló wá ló fẹ́ yẹ olórí o kò lè ṣeé ṣe. ẹ bá jẹ́ ká ní sùúrù ṣé bẹ́ẹ̀ náà gbọ́ gbogbo àlàyé tó ṣe ẹ jẹ́ àjèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. a lè jèbùrẹ́ o ẹ̀jẹ̀ tó dá ó sì di dandan kó mú ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ a kì í dárí kan fapá kan sí èmi náà jẹ́jẹ̀ mo sì mẹ́jẹ̀ tèmi náà ṣẹ. Ah, ẹ̀yin ọmọ ẹgbẹ́ mo kúkú mọ̀ pé mo jẹ́jẹ̀ ó dẹ̀ di dandan kí n sọ ẹ̀jẹ̀ yín má sọ. ayé o ayé jẹ. ìyá Wùmí hmm? gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wípé dandan ni kó o san ẹ̀jẹ̀ rẹ <laughs> ọ̀sán o tọ́ ọ bá san ewu tí ń bẹ́ ń bẹ̀ pọ̀ ń jò gan-an lọ́mẹjẹ rẹ wá. ẹ olórí nǹkan méjì ni mo fẹ́ tọrọ lọ́wọ́ ọmọ ẹgbẹ́. ẹ ṣáwo. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé mo fẹ́ kó bá mi sún ọjọ́ ìjẹ́ mi sí ọjọ́ òjẹ tó ń bọ̀. ìkejì ń bẹ̀ ni wípé nǹkan abẹ̀mí náà ni màá mú wá sínú ẹgbẹ́ yìí. <laughs> ó sì wá dáa báyìí tó bá wá di ìpàdé tí ń bọ̀ kó o rí dájú pé o mú ẹ̀jẹ̀ rẹ lọ́wọ́ o so ti gbọ́ mú ẹ̀jẹ̀ rẹ lọ́wọ́ o mo lè rí iwa tẹ́ o ewu tí ìfẹ́ bẹ̀ pa o. àṣà mi kẹ́kọ̀ọ́wé mi kẹ́ o ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ dákun kẹ́ o ẹ̀. ṣeun àṣà mi kẹ́kọ̀ọ́wé mi kẹ́ o ẹ̀rọ ó ná balẹ̀ tó fẹ́ káwọn ọmọ ẹ̀dìyẹ ẹ̀jẹ̀ mo bá sọ̀kè fún wèrè ara ẹ̀ lẹ́wà lẹ́lí nǹkan torí ọlọ́run ṣé mo bẹ̀ yín pé ká bá mi lẹ nǹkan tó bá fẹ́ gbẹ́dìyẹ mi ní nǹkan ni ṣé mo bẹ̀yìn níṣẹ́ ni àbí rẹ́rẹ́ lórí burúkú ò lẹ́ ń ṣe fún mi gan náà ẹ dẹ̀ sì fílẹ̀ kó tẹ̀sí gbé ná ẹ fàṣà yẹn lẹ̀ kó gbé e kí ló kọ́ yín bẹ́ẹ̀ ah, ah. ọmọdé ni mo mọ̀ pé ó ń bẹ́ ohun tí ń ta gbalagbà tó ń bẹ́ gan-an torí ọlọ́run iṣẹ́ tó bá ti ń bẹ́yìn lẹ máa ń ṣe àkọ́ ah, tó kọ̀yìn lápá tó kọ̀yìn lẹ́sẹ̀ lẹ́ ń dá sí náà kẹ́wọ́ kẹ́wọ́ bí kóra yín sí kẹ́wọ́ bí wọ́n sí jàre tí kan bá ń ṣe yín kí ló dé. ìyá wù mí àní àṣà yẹn fẹ́ kó àwọn ọmọ ẹdìyẹ mo gbọ́ nǹkan tẹ́ sọ nǹkan tí máa fi ṣọ́ yín ni ká bá mi mọ́nítọ̀ yìí nǹkan tí máa fi ṣọ́ yín ẹ bá mi fílẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi fílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ká ṣàgbé lọ kó bá kó gbogbo ẹ̀ lẹ́ fílẹ̀ ṣé bí mo ṣe é lóore ni. mo mọ nǹkan tí mò ń sọ o torí bẹ́ẹ̀ ṣe ju yẹn nísìn kẹfẹ́nu gúnlẹ̀ ń bẹ̀ yẹn wọ́n á ní torí pé ẹ̀dìyẹ mi kan lẹ́fẹ́ lẹ̀ ń bá mi ṣọ́lẹ̀ ṣe fẹ́nu gúnlẹ̀ ọ̀tọ̀ nǹkan tó wà ládùúgbò máa máa sọ fún náà máa sọ wọ́n máa lémi mo ṣe yín léṣe ni ẹ bá ti jẹ́ kó gbé ẹ bá ti jẹ́ kó gbé kí ló kọ́ yín. Ah! ìwọ ya yìí kò burú. àṣà mi kẹ́kọ̀ọ́wé mi kẹ́ o ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ dákun kẹ́ o ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ o kàṣà má kó ọmọ ẹ̀jì ẹ̀ jẹ ni àwọn ò sọ̀rọ̀ sí mi tuntun báyìí. ọjà náà má bínú o. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ dákun kẹ́ o ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ o epo ni mo lù oníyàn kí má bà tèmi jẹ́ àlá ni mo wọ̀ ọ́. sọ̀rọ̀ mo ronú ronú kí ló fẹ́ máa ṣe mí tí mo fi ń ronú. ó yá èmi náà lẹ́nu. ṣé ẹ pàṣẹ fún lówó oúnjẹ ọkọ lówó sílẹ̀ tí ó lọ jókòó dókítà ń bọ̀ wọn. ìgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan náà ni mo fi ń pè yín ẹgbẹ́ àárọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí lébọ̀ so bọ̀ mo ti a ti wà ní family hospital báyìí bẹ́ẹ̀ ni mọ́mì ó wà ní labour room lọ́wọ́ báyìí báyìí ó ń labour lọ́wọ́ báyìí àmín àmín àmín àmín àmín àmín mọ́mì àmín ok ma ok ẹ má pẹ́.

ó wà dáadáa ó wà ní lébọrún. lébọrún. bẹ́ẹ̀ ni ma. àbí mọ̀mí ti kú. àbọ̀ mọ̀mí ti kú. mọ́mí irú ọ̀rọ̀ ònìyàn ma ọlọ́run ní já ríru ẹ o ọlọ́run já ríru ẹ rárá rárá ó wà lébọ̀ ọdún mọ̀ ń lébọ̀ ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ báyìí mọ́mí. olúwa afọlábí kò lè yé ẹ ní kò lè yé mú mọ kan tí mò ń sọ kò lè yé ẹ yé. àwọn ìyá ìyàwó mi. mọ́mí ẹ kú ọ̀rọ̀ ọmọ mà. àwọn ènìyàn ọmọ mi kọ́. Um, ìyàwó yìí ti bímọ. Ah! thank god <laughs> ṣe ọkùnrin àbóbìnrin. ọkùnrin ló bí. ọkùnrin ah! ọlọ́run ẹ ṣe. dókítà ọmọ wùmí mi ń kọ́ wùmí ń kọ́. <laughs> ìyàwó mi ń kọ́ sa. ọmọ tí ó bí yẹn nìkan lárí sí o. wùmí ti kú. no mr bọ́lá ẹ máa ṣe kàtó olúwa o. olórí olówó orí kílé lẹ́yìn. Ìyá jẹ́jẹ́ ẹ̀fọ́ ta ẹ̀fọ́ ta ṣé ṣe rí rè? Tó lè lọ lórí púpọ̀ rẹ̀ fún mi ẹ tẹ̀ ṣe ẹwù ṣùṣùṣùṣù ẹ tẹ̀ ṣe lè fún mi tán àsìkò tó yẹ kí n máa jẹun ọmọ lẹ wá pa mí lọ́mọ eré lórí burúkú lẹ wá ṣe fún mi ẹ ṣoore fún mi o ẹ ṣoore fún mi orí ẹdẹ lẹṣẹ ìyá délé orí ẹdẹ lẹṣẹ fún mi. ìyá àwọn mi ò dé ṣe sùúrù ìwọ náà wo gbogbo wàhálà mi ìwọ náà ṣàrọwọ mi tí wàá pọ́n ọmọbìnrin olórí burúkú tá a fẹ́ ṣiṣẹ́ tí ò jẹ́ kárí iṣẹ́ tá a fẹ́ ṣe ìwọ náà rí i pé mo gbìyànjú. ìyá àwọn mi olórí burúkú rẹ̀ ń pè náà ẹ sọ fún mi Wùmí tẹ́ fi pé mi kọ́lẹ̀ ti pàjá ni. Ó kọ́lẹ̀ ti sọ̀dọ̀ ẹran tẹ́ ti jẹ́nu ẹgbẹ́ yín. Ah, mi fẹ́ pàdé yín mọ́lẹ̀ ayé mi. Ẹ máa lọ́ lọ yín kí n máa lọ́ lọ mi. Orí tẹ́ ṣe fún mi, ah, Ọlọ́run á yín lẹ́san. Ẹyin sọ tó yẹ kọ́ ló ń da yín, Ọlọ́run máa dà fún aṣọ fún yín o. Aṣọ fún yín ìyá délé. Ah, ẹ ń ṣe èèyàn rẹ̀, èèyàn burúkú ni yín. Mi gbọ́dọ̀ rí yín mọ́lẹ̀ ayé mi. Ìyàwó mi ṣì ni. Ẹ lọ pẹ̀lú bọ́ọ̀lù. Ẹ lọ pẹ̀lú bọ́ọ̀lù. Ẹ lọ pẹ̀lú bọ́ọ̀lù. Ẹ lọ pẹ̀lú bọ́ọ̀lù. Ah. ẹ wo mo fi ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ń tọrọ ọlọ́run ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ mi ì ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lọ kó wọn ẹ lọ ká mi jẹ ẹ lọ kó ẹ lọ gbé wọn. arábìnrin sórí iṣẹ́ tá a fẹ́ ṣe tí ò jẹ́ káráyè ṣe wà fara gbá nǹkan tó pọ̀. Ah! ọ̀rẹ́ ni wọ́n ah! ọ̀rẹ́ ni mo ṣe bá mi mo ti mẹ́ni tó nà mí ní pàṣọ mo ti rí bíi tí a ti ń jẹ mí. o ti rí báyìí. mo ti rí. ìwọ fúnra rẹ ti fojú ara rẹ rí. amúṣúwá tó torí ṣe lẹ́tọ̀ nǹkan tó yẹ kí wọ́n máa fadúrú ìyàtọ̀ tó bá jẹ mí. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ṣé ó tó torí ó tó torí. olórí pé mo. àní ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ kò tó torí ó tó torí ọ̀dà ọ̀hún rè ilẹ̀ rè ilẹ̀ rè ṣé kò tó torí ah ah ọmọ wípé arára gba nǹkan sí jura wa lọ ah kèé tẹ̀ ṣe láwùjọ òun kèé ṣe láwùjọ òun mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ hmm, hmm, ẹ o ẹ bá ti yanjú gbogbo wàhálà tẹ̀ ń bẹ ńlẹ̀ fún ọ èyí ò lámọ̀ èyí ò láfẹ́ gbégbèsè rẹ̀ báyìí kí gbogbo eléyìí ọ̀ kúrò ńlẹ̀ kí ni nǹkan tí màá ṣe báyìí gbèsè wo ni màá gbé báyìí. ẹ ẹ wò mí níbi tá a dé yìí ẹ bọ ẹ̀bẹ̀ láàrò. ẹ bọ ẹ̀bẹ̀ mm. ẹ bọ ẹ̀bẹ̀. ní kò tó wọn àyàdá bẹ́ẹ̀. igbó ló gbọ́mọdé ọlọ́jà sọ́dọ́gbọ́ akọ̀làmọ̀gbọ̀mọ̀ wọ̀lú ọlọ́jà abàgẹ̀bàgẹ̀ ẹyẹ ńlámọdé kí gbogbo ẹyẹ kéékèèké paramọ́ ọgbàrá ọlọ́jà mọ̀ wọ̀lú ọba gbogbo ejò afàyàfà bẹ́ẹ̀ ni ibà yín ìyá mi ọ̀sàrì màfi akọ ajá borí gbòǹgbò ọ̀rọ̀ tí gbẹ́nu lẹ́dìkùn yànmùyànmọ́ dọ́wọ́ yín ibà pẹ́tí ọwọ́ ìbá pẹ̀tẹ́ ẹsẹ̀ ibà tẹ́lẹ̀sẹ̀ tó dojúbọ̀lẹ̀ tí òun run. ẹyẹ bàgẹ́bàgẹ́. kùnrin ẹ wá gbéra bẹ́ẹ̀ pa ẹ lọ sọ́dọ̀ àtẹ̀fínní ẹ lọ rè sí lọ́wọ́ ṣẹ́ tí ń ṣe ẹ láwọn àjà òṣòro mọ̀nìgà la ń bẹ̀bẹ̀ kí ṣe ń tó lè ṣe. tọ́lá kun dáwọ́ lé kí sẹ́rù rẹ o bí bẹ́ẹ̀ kọ́ ẹ lù wọ́dọ́ lórí. táwọn bá pẹ́ níwájú ọba pààyàn ikú tí wọ́n ń sọ̀rọ̀ àrùn wẹ̀rẹ̀ rẹ̀ ń gbé sẹ́kù sẹ́gbẹ́ àrùn ni ẹ̀ ìgbà mélòó ni kú ní pààyàn tí mo ṣe tààrà yẹn sàárẹ̀ ọmọkùnrin ìforí ọ̀ká ọmọ fẹ́rìn. má gbèsílẹ̀ ń bẹ̀ yẹn nítorí pé ẹni tó sá wá bẹ́ẹ̀ ó ti mọ̀ pé a lè gbóhùn ẹbọ. ó ti ṣẹ̀ lára wa ó sì ti dandan kó jèrè ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹbọ tó ń gbé yìí kò lè gbà. ẹ wò mí ẹ má wàá já ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé lẹ̀ ẹ mọ̀ pé kò bú mi lọ́wọ́ rí ẹ jẹ́ ń gbé lẹ̀. má dán wò. ẹ̀yin ìyá ẹ jọ ẹ má jò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé awo ní gbáwo ní gbọ́wọ́ báwo ò bá gbáwo ní gbọ́wọ́ àwọn ọmọ tẹ àwọn ọmọ fàyà ni kódà yóò fàyà pẹrẹgẹdẹ bí awé aṣọ ni ẹ wò mí ẹ jèbùrẹ́ o ẹ jèbùrẹ́ ẹ rántí o ọ ti dàjọ́ lọ o. ó dàjọ́ bọ̀ ó dàjọ́ bọ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ ṣe mo muito bom wá gbọ́ àtẹ̀fíní ohun abẹ̀mí la gbà lọ́wọ́ rẹ̀ tó bá ti ṣe báyìí ara ọmọ rẹ̀ yóò yá. ohun abẹ̀mí. bẹ́ẹ̀ ni. bí mo bá ti ṣèyún ọ ti parí. bí pé ó ṣe o. ó ti tùdùndún ó ti tùnẹ́nẹ́ tó ìgbà tó ní ìfẹ̀mítùgbò ó ti tún lógún o ó tún lẹ́lẹ́ tó tó ìgbà tó ní ẹ mọ̀ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin ìyá ẹ ṣé o ẹ̀yin tó láyé ẹ ṣé o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin gba ń malẹ̀ ẹ ṣé o ẹ ṣe wo bàbá ọyọ ọkọ oríire ọjọ́ bí ọdún a máa jù ṣe ẹ̀wọ̀n bó ṣe títí bàbá ti parí báyìí tó ti yọjú ló máa máa gbé wá sí iwájú mi ọjọ́ pẹ́ lọ́wọ́ inú ẹ̀ lè ṣe tì àmọ́ bàbá mi ò nígbà tí a ti ṣe nǹkan tí ẹni ká ṣe tí gbogbo ọ̀yẹ́ ti ṣe èmi náà rí pé ó yẹ kí àwọn dókítà ti pè wá wípé ká wá gbéṣẹ́ ìlú pé ó ti tó discharge. ah ah <laughs> òjò rọ̀ kéèdà ọ̀ní ọ̀tún tà ní ara rẹ̀ ti yá ara rẹ̀ ti yá ní kò kíákíá ara rẹ̀ ti yá ọ wà lọ ọjà fúnra rẹ̀ ọ̀tọ̀ bọ̀gbàlù ọ̀mọ́ ọ wà lọ́ra ẹyẹ tiwa wò mí ẹni tó ọba kọ́ ya wájú rẹ̀ báyìí òun náà ni ọba rà wọ́n èyí náà iyekíye tí wọ́n bá pè oníkọ́ra èyí tí wọ́n bá kọ́kọ́ nọwọ́ tọwọ́ rẹ kọ́ mú báyìí òun náà ní kọ́ mú hmm. kọ́ máa mú bọ̀ ẹ a bá ṣe gbogbo ètò ogun bá ṣe tán ó mọ̀ pé kókó tí erin bá tẹ̀ kò tún gbérí mọ́ bẹ́ẹ̀ ni irun bí wọ́n gbó lọ́nà ó tún dúndún o ó tún nẹ́nẹ́ tó tó ń ba tó lónìí ìfẹ́ ń tù o ó tún dúndún o ó tún nẹ́nẹ́. tó tó ń gbà tó lónìí ibẹ̀ ń tó ìbàláṣẹ́ o ẹjọ́ yẹ wá o ẹ má jẹ́ ohun mi o ìtẹ́ ẹni àwa ṣe náà ọmọ wa ṣe yìí o nítorí ṣe yìí ọmọ jókòó ẹyẹ tùtẹ́ ẹ béèrè òun ló mú wá yìí o ti ń pa báyìí kára ọmọ tó ara wa ṣe tèèyàn o. ẹ̀yin láwọ àwa lọ gbẹ̀rí o àdá kankan mọ́ kẹjẹ kára ó tù ó àdáṣe ní hun mọ́ ibà ò gbọ́dọ̀ hun mọ́ ẹ wò ẹdùn ti rẹ lọ ojú wo gan-an dárúkọ mi máa yá ẹ̀yin náà wò àtijọ́ ìlú ti tò síbi tó tò sí kò lajú kò bá mi sọ̀rọ̀ lórí kó máa jẹun ẹ ṣàánú mi ẹ ṣàlùpọ̀ ọmọ kékeré ni mí ẹ má jẹ́ ìdòkú ọ̀sán ọ̀gbọ̀n ẹ ṣàánú mi dókítọ̀ ìjọ dókítọ̀ ẹ̀yin náà ìpàtà ti débi báyìí a ti pé gan-an ẹ ṣàánú mi ó mi ká ti máa lọlé kí mú ọkọ mẹ́ẹ̀ká ti máa lọlé wa ẹ ṣàánú ẹ ká máa dúpẹ́ àìmọye èèyàn ló wà lọ́sípítà sọ for years tí wọ́n tiẹ̀ ní yíra padà rárá ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ mo sọ pé bàyí tàbí máa fi gba drip yìí tán sí i tá máa fẹ́ fún wọn next time changes máa ti wà. mo ti gbọ́ ẹ bá sọ bẹ́ẹ̀ mo ti gbọ́. ẹ bá mi wo ojú ẹ bá mi wo ojú dókítà ẹ tẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀. Mami dà. Dókítà mo dúpẹ́ lé dàbí ọkọ mi ti sọ̀rọ̀ mo pẹ̀pẹ́ tí mọ́mí for now bí mọ́mí sẹ́gbẹ́ kò sí mọ́tò ṣe mọ́mí wà oh, lára àti àlàáfíà èmi ni kò bá sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ talk to me. madam madam ẹni sùúrù ẹni sùúrù ṣe bọ́ ẹ fún wọn ní sùúrù jẹ ẹjọ. ìjẹ́kùtẹ̀ bọ́. doctor. yes mr sheik. where is my wọ́n wà ẹ kò rà fúnra yín ní sùúrù jẹ soon by the special grace of God wọ́n máa dé bí báyìí. olúwa mo dúpẹ́ òbí dúpọ̀ tán gangan ọkọ mi ṣùgbọ́n rẹ̀ olùkọ́ mi sọ̀rọ̀ mo dúpẹ́ dókítà. ẹ ọ madam dókítà. láì Oh mo máa sọ fún yín àwa kò máa ń gbìyànjú láti kí ọ ọlọ́run ọlọ́ba tó ń. nǹkan tó ṣe mí mọ̀ mo ti wà ókè ẹ káwọn ta ẹ pẹ̀lẹ́ káwọn mà. ilé ilé ọ̀pẹ̀lẹ́ ta ọ̀gá ọ̀ṣun olúwa ò ṣe òun mi èyí nìkan kọ́ lọ́lọ́run ṣe nǹkan fún èmi gangan ọpẹ́ ńlá lọ́lọ́run ṣe fún mi nítorí pé ọlọ́run ò jẹ́ kí n di opó ọ̀sán gangan. Ah, ah. bàbá dáadáa ni bàbá yẹn. ṣé pé màá tó fi ojú kan nú ilé mi màá tó fi ẹsẹ̀ ara mi rìn wọnú ilé yìí ah, ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ olúwa ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó títí láíláí ọlọ́run ò bí ọmọ òwòlò ojú tó rí bí etí kò mọ àbí ọmọ wájú ìrẹ̀lú lórí àbí ọmọ àbí ọmọ.